من جهله المرء فلا ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله فآخر حدي أبي محمد صلى الله عليه وآله وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ولا تعالى الناس ثم أما بعد أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أنا أبارك محمد وبركاته أخوة رسول الله الكريم nítorí pé tọ́lọ́ bá fẹ́ ní í ṣe ìbára bá fẹ́ bá bá tọ́lọ́ bá mú ìyẹn yé wà ní tí ò bá ti bá bá tọ́lọ́ wáyé. àìpé ní ìdókòwò ó wà lọ́wọ́ màṣí àtúbáyé àìkàwéyà màṣẹ ìyá ìtọ́lọ̀ fẹ́ ní àlàyé bára fẹ́. bákan náà ó tún wá jẹ́ ìdókòwò ẹ̀sìn kìí tó dé sọ́lá náà nínú ìdí tó tọ́lọ́ ní ọjọ́ nínú ilẹ̀. Yẹ́bẹ̀ ti wáyé wọn àdéhùn àdúgbò àwọn ọmọ sọ̀rọ̀ àríwá ìwọ̀sọ̀tà. Ànábi ní àwọn mọ̀lẹ́kà kan wà pàdé àkóòrè. Àwọn máa ń rìn káàkiri. Ẹ̀wọ̀n rìn káàkiri. Tọ́ba dé Alifọ́tù Lẹ́yìn ti sáyẹ̀ tí sọ̀rọ̀ báyìí látàkì síbẹ̀. Tọ́mọ̀ wá lóko tó yí káàkiri irú ìdókòjọ́ nìkan àtẹ̀wá wà ó adágún ẹ̀kọ́ náà wà gbogbo ìgbìyànjú wa lórí bá ti tẹ̀síwájú lórí àkóyẹ ẹ̀sìn wọn kọ́ wọn sọ ọ́nà wọn lọ́wọ́ ọlọ́run. Bákan náà, àtọ̀rọ̀ ẹni tí ọlọ́run bá sọ̀rọ̀ náà ó fi ṣe ìfẹ́ àti ààrà ẹ̀kọ́ kan wa. Ìfẹ́ ọlọ́run ọlọ́run àti orí àti ìfẹ́ tó ń kọ́ lọ́sàn án ti bá dàgbà lọ́sàn án sọ̀rọ̀ bá wà lórí àjọ ìṣẹ̀lẹ̀. Kọ́lọ́n bá wà lórí àwọn sọ̀hábà àti gbogbo alẹ́ ní àpapọ̀. Mo kí wá ní ọkùnrin àti ní obìnrin, ọmọdé àti àgbà gbogbo alẹ́ ní àti láì ẹ̀kọ́ ṣùgbọ́n ní àdáyẹ̀rí òkè àwọn ọ̀ṣáyé ìwà tí wọ́n ní ìgbàgbọ́ kọ́nà bá tún wọn náà wà láti ọjọ́ káàrí pẹ̀lú ìgbàgbọ́ àti ẹ̀rọ ayé àti lọ ìbá ìrìn sọ̀rọ̀ ló ń bẹ́ aláìyàn tó jòkó á tó ń lóko wọn ní o lè pé èdè ẹgbẹ́ àwọn àfáàtì ti ń tẹ̀síwájú. So àwọn ẹni wọ́n ní àwọn ìgbìyànjú lọ́sọ̀rọ̀ sí lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́wọ́ sábà lọ́sọ̀rọ̀ sí gbogbo ọlọ́wọ́ sábà lọ́sọ̀rọ̀ sí ẹ̀rọ àti àwọn àgbẹ̀wò àtọ́rọ̀ àbúrò àlẹ́fà àwọn ọmọ ẹgbẹ́ lọ́sọ̀rọ̀ ìfúra kíkà fún ìjọba ìjọba ìtẹ̀síwájú wàláì ọlọ́run àtàwọn àtàlà ní ti lò wí ní sábà tó dáadáa sọlọ́wọ́ àtàwọn àtàlà tó ṣe àìdáńlé ti àhálà ọ̀rẹ́ yóò fi tún lọ ẹ̀ka ìlà sábà máa tọ́lá wọ́n yẹ fún ọ̀dọ̀ fún ọ̀yẹ́ ní àkàwọn tó lè sọ àkọlọ̀ tó yà lọ sọ yìí kò ní gbogbo àwọn àwọn tó yà wọ́n lọ ṣe fura kí wọ́n ti ń bá wa lọ́wọ́ àti ẹgbẹ́ ẹ̀kẹ́mi náà lórí ìdíkùn wa fẹ́ ìsọ̀tún mọ́rẹ́ àwọn jẹ́ kọ̀ọ̀kan lẹ́tọ́ mọ́rẹ́ náà wá mẹ́rin àwọn ọmọdé ilé ẹ̀kọ́ ìlà ń bá nínú ọlọ́run dàgbà àti ọlọ́run dàgbà àti ìlànà gbogbo tí wọ́n sọ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tẹlifọ́nì ìgbésàkì ọlọ́run jẹ́ kí ó ń gbèsè àwọn ilé ẹ̀kọ́ ìsọ̀tún ọlọ́run dàgbà àti ìlànà wọn á padà sọ́dọ̀ àwọn ìgbọ́n wa. قال لي نظرة أمني نظرة للعدد أمني نظرة للإباحة الإقامة الكبير ولا تبقى بشكلها قال الله سبحانه وتعالى مرجع تعبدكم إن بعدين لكم مني عن خبر صاروا مسلم بالحدود أدخل من عمله الجنة أريد كوري ومن ذا بعد ذلك ومن ذا بعد ذلك mo kí àwọn ṣẹ́kọ̀ọ́ Abdul Hakim ibi dáadáa báyìí láti ń pàdé alhamdulillah lọ́wọ́ ní àtàwọn àwọn ìlú lẹ́nu àwọn àti gbogbo ibi dáadáa wọ́n lọ sọ́nà ọ̀tá owó ìjọ òṣèlú ṣe ó ṣe àwọn ìlú ìlú àwọn àwọn ìṣáré ìṣẹ̀lẹ̀ àwọn ìlú tó ti àwọn àmì ìkàlẹ̀ ní kíkí sọlá kíkí ìdílé ọ̀rọ̀ sí ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ohun tí wọ́n ní kí ara wa lè fi ọ̀rọ̀ kan tó pàtàkì pàápàá jùlọ tó tó tó yìí gbogbo alẹ́ ló ti bá wí torí pé ní ìgbésí ayé tàbí lórí ìgbésí ayé lọ́wọ́ láyà. àwọn akẹ́kọ̀ọ́ máa ń tẹ̀lé ní ìgbésí ayé lọ́wọ́ afẹ́ àtọ̀ nígbàtà ìbá ti ṣe mọ̀lẹ́kà nǹkan ó ṣe kéwì ní ó ṣẹlẹ̀ òun náà ní tí wọ́n kí àtìbára látòdì a ní àwọn ẹgbẹ́ ọlọ́láyà ó já ọjà ọni ọdún ọdún já rí rẹ̀ ìtumọ̀ pé ẹ̀yìn náà ní ẹgbẹ́ àwọn ọmọ ènìyàn àìdẹ̀kọ́ pé àwọn ìrọ̀lọ́ ọkọ̀ ọ̀la wáyọ̀ ní ó já ọdún ọdún já rí rẹ̀ àtòkè ẹ̀yìn náà ẹni bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ láti ní eré rẹ̀. ṣùgbọ́n àwọn tuntun dé nǹkan yìí ó láti máa gbà òun náà ló ṣe pàtàkì kan tí ó yẹ ká kọ́. wọ́n ní tí agbára òní àtọ̀lá wà àkàrà ìkóra ẹni ilẹ̀ àtàwọn ìdájọ́ tó dé ọmọ yẹn tọrọ tẹ̀kọ̀ alẹ́ yìí àtàwọn nǹkan tí ó lè tẹ̀lé ẹ̀ jáde. Ìwọ tó fi kì í tó fi kẹ́ tó wù ú. Torí pé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kódà àwọn ta tó máa ń gbé ẹ̀rí ká ń ẹ̀sìn àìsábà ká nígbà mi. Ṣùgbọ́n kí n tó lọ, mo jẹ gbèsè fẹ́lẹ́ ẹ̀rí láàyè. Ọmọ ìwà wa tí ọlọ́run lọ sọ ọ́nà wa sọ tí wọ́n ti sábà dáyé sábà. Ètò ìdí àkàrà àti ìlú láyé àti ọ̀pọ̀lọpọ̀ kan. Ànábìlẹ̀ ti bá kọ́ mọ́ṣáláṣí tó dàbí ilé ẹyẹ. Ẹ̀pẹ́ kì mẹ́rẹ̀ lábẹ́ fi lò yẹ àbí tó dé ilé ẹyẹ tó tẹ̀kọ̀ gbà yẹn. Ìgbàlẹ́ mi láti ṣe pé ẹ̀fọ́ tó ti wúlò pé àtúntà ti lágbẹ́dẹ́ kò òdílé ẹyẹ lọ. Ànábìlẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀lẹ́ kọ̀ọ̀lẹ́ lọ́jọ́ بهذا الحج وبهذا الشكل الجليل ẹwọ gbígbó lè tóbi ẹdún gbogbo ẹlẹ́wà ọlọ́run wa ní ẹ̀kọ́ sábà ẹnu bá fún ọlọ́run wa ní ẹ̀kọ́ sábà àdúgbò gbogbo ọmọ ẹ̀yà àti àti ọjọ́ ẹ̀kọ́ síkì ọlọ́run wa ní ẹ̀kọ́ sábà ìgbà mi ẹ̀ ẹ̀ rí irú ìsọba yìí yóò wá lọ ọgbọ́n bíbi tí ò yẹ mọ́tẹ́lá sí i àti kí irú wíwá lè fún yẹn nígbà mi lọ́sẹ̀ bídí àdéhùn ẹ̀ṣẹ̀ ẹ̀rí ìyẹn tẹ́ ṣerú kẹfẹ́ tó tó ara àwọn ọmọ ìyá gidi àwọn afá gidi mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èyí kan pẹ̀. Àwọn àpá àdájọ́ pé ipá yìí mọ̀ ẹgbẹ́rẹ̀ dábẹ́fẹ́ ọ̀tá sí ìdájọ́ bẹ́ẹ̀ bá rẹ̀ kákìlú tí a lẹ́gbẹ́ kẹ́tẹ́rà àbí tó lára pé ẹtí mẹ́tìlá ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni wọ́n bá dé. Ṣùgbọ́n bá abẹ́ ń fẹ́ ilé rẹ̀ lọ́wọ́ ọkọ̀ kejì pé tí ní òbá tẹ̀ wá fẹ́ wọ̀ mọ́ lè ṣe ṣe. Ìyẹn wá sọ bàbá wa tó lè bẹ́ẹ̀ nígbà yàrá bí fẹ́yàwó ìdájọ́ náà máa rí lójú tó ó mọ ẹni tí yàrá bá fẹ́yàwó àyẹ̀wò ẹ̀kọ́ ni. torí pé kàlá fẹ́yàwó ayé máa ń dùn á bèrè nínú ìdájọ́ tó yẹ ká mọ̀. nígbà tó wá ká fẹ́yàwó ìdájọ́ ti àárín bẹ̀rẹ̀ àti pé kódà wù lábẹ́lá ti kú lé àbúlábẹ́lá bẹ̀rẹ̀ sí síta nà tí wọ́n ti wọ́n kọ méjì ní ẹ̀sìn ẹ̀ka bóyá ní pé ẹ̀ka àtìgbé ó tún ló dídí súrà nínú Al-Qur'an. ó tún ló dídí súrà tí ìdè súrà tó tọ̀ láta lọ́dọ̀ ti yẹ ẹ̀jẹ̀ bóyá láti kọ́ra ẹni. ìbí ìdí ìdí ẹgbẹ́ ìfọ́ ọlọ́run sọ kí èso dídí súrà ọlọ́run mẹ́nu bàbá lọ́rẹ̀ dáadáa ní kúfẹ́ ìnàkúrà tó lọ́ نوزاد الأحباب تكبر عن مشايخ وتكبر عن الإيتوبات ويعون على القرآن أو بإيتوبات يعون ilé ìfẹ́ yà fún ní ọlọ́run fi òfin ilẹ̀ sí bá bá fẹ́yàwó bákan náà lè tó ṣe ilẹ̀ fún ní ọ̀gá ọ̀. Náà àwọn ìfẹ́ tó wá lọ́sẹ̀ yìí ẹ̀rọ láti orí ní ẹgbẹ́ àtọ́ láti àlejò pé aburú ni gbogbo ẹ̀ agbára ayé àtẹ̀lé sọ pé dáadáa gbogbo ẹ̀ pé láyé bá gbà wá kọ́lẹ̀ yẹn padà mọ́ ẹni ibi títọ́ láti ti jẹ dẹ̀dẹ̀gbà àtà ilé ìtọ́ra wọn ló dà ọlọ́run ní wọ́n ń yí àtàkà pọ̀ kọ́ sínú ìbáwọ̀ ní ńlá ọlọ́rọ̀ kálukú lọ́rọ̀ tó wà ní ẹyẹ pẹ̀lú the solution gbà mí tó yẹ ká lọ ẹgbẹ́ náà ó yẹ ká hàn ní fáwọn tó máa ń tó lápò báwa ju jẹ ẹgbẹ́ òkè bá yẹ pé ẹyẹ pẹ̀lú ẹgbẹ́ ṣe ṣe ní àná ẹlẹ́nà náà pé pé ó gbàdọ̀ ó gbàdọ̀ ó àìmọ iye nǹkan sẹ́ẹ̀rù pé nira ni ló yẹ kó lè fàǹfààní gbà mí bó jẹ ẹ̀yẹ pé ní àwọn nǹkan tí tó gbà tí wọ́n jẹ́ àǹfààní. Ìkan tó máa ń gbòde nígbà tí èdè àti àwọn pọ̀jù na ìyàtọ̀ àbúrò pé ìdí yẹtọ̀ láti wo nǹkan lójú. Fọ́lá àwọn àmọ́ ẹ̀kọ́ àdéhùn ìgbọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àbájúwá ìdíje wọ́n ní abúgbàdo àlàyé ìgbà wá àtọ̀lá pé àlàyé ní o lórúkọ ọlọ́ọ̀kọ́ wọ́n sí. Ṣùgbọ́n nínú àwọn aláàlẹ́ tọ́lọ́ wọn èèyàn ìdíje ìrìn ọkọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àbáza pé sábà pé ní hadith ìpínlẹ̀. ìgbà ní ìṣeré òun kọ́ ló dáa ṣùgbọ́n gbà tí wàá láwa tọ̀ tí wàá dàbí òwe láwa sani àtúrò dáwà àlùkálì. nígbà tí ọwọ́ ń gbìyànjú gbogbo ògùn náà lò wọ́n lò wọ́n lò wọ́n lò lọ́wọ́ ọ̀bá jẹ̀mọ́ kí ni ó bẹ̀rẹ̀ rẹ̀ kájú ọwọ́ yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ lọ láti ẹ̀rọ ní ìjẹ́ gbogbo ọ̀dẹ́ láti ẹ̀rọ níta èdè òun máa ń fà ní wá ọ̀dẹ́ pẹ́jọ pẹ́ lọ. Òun ló ṣe lé ìdábàá tó ní adíjú tó yẹ tó gbàgbọ́ ti jẹ́ ìyẹn kọ́mọdé tàbí wọn kéré ìyẹn pé ní ọ̀nà àbáyọ tó dára. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ táàrin gbà ní ìdí máa ń tẹ̀yìn ẹ̀rọ ìgbà. Ó lè fẹ́ dá fáwọn òbí fáwọn ẹ̀kọ́ ara wọn ó yẹ kó lọ wọn lẹ́sìn lọ tẹ́lẹ̀ ó lè dá àwọn ọmọ nígbà míì tó sáwọn olówó náà ń tọrọ àwọn àrí táwọn ọmọ ìgbà rẹ̀ tó yẹ pé láàrin ara wọn ló lè gẹ́gẹ́ àtọ́kọ̀rọ̀ ayé wọn fẹ́ ìgbà míì ìlé ní tó kéré àtọ́mọ́ àtàwọn tọ́kọ̀rọ̀ wọn lè ìlera ni wọ́n ti fún ẹnìkan náà àtọ́lá ẹ̀yà kápọ̀ mọ̀ pé kí mẹ́ta fẹ́ ara wọn الزواج بنية الزواج قال لك هي كان في الأول يعني أعرف إني اختلاف بين مسألة الطلاق النكاح الزواج بنية الطلاق ومن يصير عشان تقول لي مجلد كتاب قالوا لي سيدنا علي تي الفلان يا تي معاك ولا ذاك جاتو تبين كل كجادو كل أكو سنتوصو mùsùlùmí àti ti bá tẹ o máa kí n tó fẹ́ náà mùsùlùmí rẹ̀ tó lọ àdúrà lọ. Ìyẹn pọ̀ lórí àwọn ọlọ́dọ̀ àfáàlú ìṣẹ̀lẹ̀ torí pé àníyàn àwájú àníyàn àtàwà àdìsímọ̀rọ̀ ọ̀sàbá àníyàn pé ìmọ̀ lọ gbé ìyẹn fi ń fẹ́ yà. Ẹgbẹ́ ìjọba ti láàrin ẹ̀yìn náà òun náà ní fẹ́ tuntun. Àti pé ní àtọ̀lá kò yìí àbí nǹkan tó yí ni tí ẹ̀ ká sáré máa já ọlọ́ni wà àkọ́bùnà ní fún mi máa kọ́lù gàlẹ́ ìmọ̀ àdéhùn ni nípa tó so ẹgbẹ́ náà ni à ń sẹ́ akébi kí ni ara ń sẹ́ ní akébi àtàkùkọ òkèrè yóò bá gẹ̀rẹ̀ ẹ̀rí kọ́nà rẹ̀ tún ìtakókó yìí ọmọ pàtàkó wọ́n ní tọ́bá tó nǹkan nígbà ní tọ́bá ní fọ́ọ̀tún ẹ̀bí ọba ara nǹkan ní ọkọ̀ ní jáde bẹ́ẹ̀ bá lè fi ìgbéyàwó ẹ̀yẹ́ kí nàbọ̀ kí ìlú tuntun ọlọ́run náà gbé ní ìrìn bá kọ́ǹkà ní ìmọ̀ àdéhùn tó yé tó lè wọ́jẹ́ fún àkọ́kọ́ mú pé ìwọ́tọ̀ jẹ́ bá lè lé àti wà lé wọ́n jẹ́ tó ń yára láti sí lọ́dọ̀ rẹ̀ ní ìgbéyàwó náà

ló lè máa fàyàfà lọ́pọ̀ sí bá bẹ́ẹ̀ sìkẹ́ tó ní kò sí jíjẹ́ tọ̀ láàkú nínú ìsìlámù ẹ̀ fáàtì ibi tí wọ́n dára yìí ẹ̀dẹ́ sábà kaba ní òsì àbúhálì ìdájọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sábà kaba ní òsì jíjẹ́ tọ̀ láàkú ìsìlámù kí ló nìyẹn ẹ́ ó ní kẹfẹ́ nínú àìtọ́ ọ̀nà tó bẹ́ẹ̀ torí àwọn mọ́sálà kan wà màálùmọ́ ti bírí ìjọ̀rọ̀ máa bá wọn pè àwọn mọ́sálà kan kílé ẹ̀yẹ ẹja wọn ti ìfọ́mọ̀ wíjà yóò tó rẹ́ni kan ní sí ìtura tó ti dégbé tó ti tẹ̀lẹ̀ sí tó ṣùgbọ́n wà ní orí ẹ̀. náà wọ́n ní àwọn ìkímọ̀ ó wà ní ẹ̀ tẹ́tẹ́ tó bá dùn mọ́ wọn gbà ní sámúsá ní wọn bẹ́ẹ̀ dílé torí tọ́lọ́ bá ti ṣe gẹ́gẹ́ ló fi ẹni mọ́tìlá àwà bẹ́ẹ̀ ìyẹn ní mùsùlùmí tó dúró lẹ̀ tẹ́lẹ̀ fọ́lọ́ yóò fi máa rẹ́ tẹ̀lẹ̀ látọ̀jọ́ náà ní àtẹ̀kẹ́ńsì kí máa wà ní pé kí ló dùn mọ́ ìbìdá àti kìíní mo mọ́ mi ò mọ́ mo gbọ́dọ̀ pé àǹfààní rẹ̀gẹ́ni àǹfààní wọn bẹ̀ ṣẹ̀rí àtùwá mọ̀dọ̀ ní yàtú aláta tí kìí mọ̀síláta òfin ọlọ́run àǹfààní wọn bẹ̀ fún wa wà dáadé rẹ̀ lọ sádà ó sì bẹ̀ẹ́ sí pàdé dáadé látọ̀jú ẹni kápá tẹ́lẹ̀ wá òkú òkè tó bá wà nítorí sí ìdọ̀tí ńkọ́ tó ta ìgbogbo ẹ̀. ẹ̀tọ́ tí yẹ bá bẹ́ẹ̀ gbé sáǹtà ní alẹ̀ ó bá ní kílọ́tà ẹ̀rẹ́ ní òun mọ̀ wọ́ àṣọṣe. wọ́n ti àmọ̀dí àmọ̀dí àmọ̀ pé ẹ̀sìn ọlọ́run àǹfààní wọn lẹ. ayíkẹ́ tọ́lọ̀ tó ṣe ní káwọn náà ló fi olùkọ́ni mọ́ àgbà mi kò tàbí pé ìta kíkì mùsùlùmá àǹfààní wọn bẹ́ẹ̀ wọ́n dárí ìmùsùlùmá àti láti fi ìbàjẹ́ jíò dáa láti ti dára náà káwà tó fẹ́ra wa ó láwọn àrùtán ó ní ọ̀pọ̀ ìṣẹ́ ìdíta tẹ̀lé ẹ̀ nígbà tá ń fẹ́ra wa yẹmu náà ló ló bí àbúrò àti ẹgbẹ́ yóò fi ẹ̀kọ́ dáadáa tó wà bẹ́ẹ̀ àtúbù bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ mọ̀ pé tá a bá kọra wa ó láwọn àrùtán ìṣẹ́ ìdíta tẹ̀lé tí bá ń tẹ̀lé láwùjọ wa pé àwọn yẹn dẹ̀rù tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn méjèèjì àbá méjèèjì wọ́n lè wọ àwọn ọlọ́run lọ́jọ́ pé kà kí á mọ̀. Prọfẹ̀tì ẹ̀rẹ́ làgbọ́dọ̀ tẹ̀lé yẹn náà ní àǹfààní olùkọ́ kó báyìí. Mẹ́rin bá bá fẹ́ra wa, aláwọn arúgbó àwọn orígun báyìí, àbí àbúrò ẹ̀ ti fẹ́ àwọn tó kọ̀. Ṣé orígun táwọn kọ̀ọ̀kan ni a fẹ́ fẹ́ àwọn àríwá yìí lẹ́rẹ̀kọ́ ẹ̀hẹ́ àríwá yìí àbí ẹ̀hẹ́ àtàkọ̀dá sí àlìjáàbò àtàkọ̀gbò lọ́dọ̀ ẹni tó fẹ́yàwó lọ́dọ̀ ẹni tó kù àti bẹ́ẹ̀ ẹni tó àwọn béèrè yẹn pé lẹ́yẹ kí ni ilẹ̀ àárọ̀ níwọ̀n tí wọ́n ní lágbájá ti sọ láti lágbájá ti sọ ti láti ọ̀pọ̀ jẹ́ rí àwa ní abúlágbájá àdúgbò lágbájá ti sọ láti ọ̀la tó ti níyàwó tẹ́lẹ̀ ní ti sọ láti. sọ láti wá lọ́dọ̀ èèyàn kan àríyàwó ọkọ̀ ákìrí lórúkọ tí ó kọ ẹ́ árí lórúkọ tí ó kọ ẹ́ ìyá bákan náà gbọ́dọ̀ lè dé sọ̀rí direct mo kọ ẹ́ látòdì lọ ó ti jẹ́ kìnẹ́yà àdàpè tó bá ti ṣe báyìí àbíkẹ́ ìgbàgbé ìyàwó rẹ̀ owó ilé ìgbà lọ ó dé wọ̀ àbẹ́mi àjẹ́ kásùnmọ́ra ti dé wọ̀. àbíjọ́ rẹ̀ ọ̀bẹ̀lẹ̀ ìjọ́nà ọ̀bẹ̀lẹ̀ ìjọ́nà ìkìnẹ́yà rẹ̀ àwọn àfáàrù ní ìtùpápù lórí àfáàrù àtúwájá àti kẹtàbá ní ojú ó délé wọn tẹ́ẹ̀kẹ́ kíkọ̀ nípa lórí máa tàyẹ̀ lórí ọdún but ní ọ̀dọ̀ tí wa ìyàwó yẹn lè tẹ̀pẹ́ ojú àwọn délé yìí kọ gbà pé ọkọ̀ lọ dúró lé yìí ṣùgbọ́n ní ìpínlẹ̀ pé àìsìnà yàtọ̀ àgbà pé kí yẹn ti kọ̀ ìyàwó pátápátá tí bá ti ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ alùpùpù ni pé àárẹ̀ ọkọ̀ àárẹ̀ kiri àárẹ̀ yàrá àti èyí gbólóhùn òpè dídá ẹ̀ tàbí àtàkì bákan náà ẹ̀kọ́ sí ìyẹn bẹ̀rẹ̀ mí ẹni tí wọ́n tún láti rí kù pé ìtàdé bá àgbẹ̀yàwó tẹ́lẹ̀ tó wá rí tó fẹ́yàwó ká ó fẹ́ mẹ́rin ah, lọ ọmọkọ́mọ sí ló bá lọ òun lọ sí ó dẹ̀ fún àmì tó bá lọ pé á ah, ti kọ́ lé kó ti pọ̀ ẹ́ ó ti tẹ́lẹ̀ ní àbí ó wá gbé bẹ̀rẹ̀ sí ọ̀bá kọ́ máa pa ẹ́ ẹni á ti kọ́ lè àrí àwọn arọ́kọ àbẹ̀rí ti dà wọ́n tẹ́ ní orí kí ni kò ní ọ̀pọ̀ òfẹ́ fẹ́yàwó wọn tó àyà àwọn àrìkánù yìí lẹ́ẹ̀ni àgbọ́dọ̀ àrìkọ́sí ìyẹ́sọ̀lọ́fẹ́ yóò dọ́fẹ́ mákẹ́lẹ̀ tọ́lápù tí a ń sọ́rọ̀ bá rí ó láwọn òfin oríṣiríṣi ìgbàmí tọ́lápù ìgbìwájú gẹ́gẹ́ ọgbọ́gbọ̀ ìyàwó yìí ó lè níwájú nígbà wo ọparí ìgbà parí ìgbà wọn ní parí wọ́n yí ọlọ́run ẹni tí tó ṣùkọ́ ọba ẹni ìmọ̀ bàbá àtúkú akamẹ́ min ahìlú wa akamẹ́ min ahìlú ha lẹ́gbàá wọn ti sọ ó jẹ́ ìfẹ́kọ́ ti tẹ́lẹ̀ láti parí ẹ̀wọ̀n ní parí láti wá gbé gbé ẹja lọ́wọ́ àwọn kẹta àjọ ní ìdílé méjèèjì ẹ̀nà fún sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ọ́sọ́ ọlọ́ni mahakaman adẹ̀wà yìí àrọ́dá ẹ́ fàyíra àrọ́dá ìfọ́lá náà ayi ke tun shi kwakwa bai ne gaba su za ka mafi da arewa ka mafi da arewa ya tun na zo da yi da ita la a yiwa shi ke la'u da yi ta yi ta Kẹ́lẹ́gbà ní àníyàn àwọn èèyàn nínú ìjà ní ìpínlẹ̀ ìjà kan. Ẹgbẹ́ kọ́lọ́ ń fi ọ̀rọ̀ ìjọba pé tẹ́ méjì bá gbòrò dáadáa. Bọ̀túmọ́ ní ìjọba àlàtò ti ká pé wọ́n ní ètò láti parí. Ìyẹn pé àníyàn wọn kò fẹ́ kí ó parí. A jẹ́ pé àárín lọ́kọláya tuntun bíríkì káníyàn wa bá dà kì í sábà bíríkì. Sọ́mi ní ìbálẹ́ ni pé ọ̀rọ̀ yóò parí. Ìyẹn náà tó ní ẹbí àbúlágbẹ́lẹ́ náà kò lè parí ọkùnrin náà fẹ́ irọ́ mi olóòfẹ́ mọ́ mọ́ta bá gbé òjò dáadáa ajá ọgbọ́n ní kúlẹ̀ parí ìwà pípé láàrú lẹ́yìn ọkùnrin ọlọ́ọ̀tún ẹ̀ṣẹ̀ kò ń jẹ́ fún àbáwá rí ẹ̀ parí fẹ́ẹ̀dẹ̀ gbogbo púrọ́fẹ́sì wájú ìlú fẹ́ẹ̀dẹ̀ ẹ̀kọ́ látara aburú bí ìṣẹ̀lẹ̀ láàrin eléyìí ẹni ìsìnká àtọ̀ láti ìdíwájú Lákanáà, ìgbà mi yóò jẹ́ haram, haram ní kéde yẹn bá ṣe gẹ ojú bẹ́sẹ̀. Wọ́n ní kéde yẹn kò láàbù obìnrin nígbà tó ń ṣe haidọ̀ lọ́wọ́. Tí o fi lè máa kúrò nínú haidọ̀. Ó ti fún mi, wá rọ̀ tẹ̀lé ẹni tí nígbà tó lọ́wọ́ fẹ́yàwó tẹ́ ẹ̀mọ̀ fẹ́yàwó ìfẹ́ ẹjọ́ ìmọ̀ gẹ́gẹ́ ìmọ̀ta ẹni orí orílẹ̀ yóò fẹ́ orí kọ́lá kọ́lá kọ́lá tó bá ṣe bẹ́ẹ̀ lè kọ́lá tó yóò gbóná tó bá parí ayédọ̀ tó mọ́ra kọ́tó gbọ́dọ̀ tó ti mọ̀ ọ̀rọ̀ bá ti ní ìtẹ́sẹ̀ kọ́kọ́ ọjọ́ wa kan ìyàwó rẹ̀ ìnáṣẹ ní àtọ̀láṣẹ ìgbélé kéèyàn fọyàwó nínú ìgbà tí ń ṣe háìtẹ̀ lọ́wọ́ ìdí ò bá mi. bákẹ́rẹ́ a ní àláàlì ní ọ̀làwọ̀ ààrẹ ìṣẹ́ ṣùgbọ́n ní bí ọmọ tìrú sí ẹgbà jẹ́ ńlá mi látọ̀gbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ fọyàwó a ní kí ẹgbẹ́ wọn kọ́ ó kẹ́wọ̀ méjì ń kọ́ náà ni kìkì kí ìwúni ń sàgbèrè ni ń parọ́ ni ẹgbọ́rọ̀ ní ẹ̀rẹ́ ojú ní ìlú ẹgbẹ́gbẹ́ ní ṣe kí kí kọ́ ní ẹ̀rẹ́ yẹmọ́ sí ẹgbà ìyàwó lọ yóò lọ kí kò tẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ṣe yẹ akọ̀ nínú ẹ̀sìn ìkútó kágbọ́ yóò ẹjọ́ ìgbà tí ìdè rí kí ìyẹn kọ́ ìyàwó máa ń ga bí ò bá ti dúró wájú. ẹni ní tí ìyàwó máa wùwà tí ò dá bàbá àtúnṣe fáàn ẹlẹ́kẹ̀ ègbú ni ẹlẹ́yẹ kọ́kọ́ rẹ̀ mẹ́rin gba gbogbo ará àdúgbò fún yàrá nígbà tó kéde ní ọkọ rẹ̀ jàdùkú wàhálà tó ti máa ń dálẹ̀ sí gbogbo máa ń pọ̀ jù. ó nìkan ni ó fẹ́ pa mí ni. sọ ma bẹ tó gbogbo ìkẹ́sẹ̀lẹ̀ ní òun náà ìkẹ́sẹ̀lẹ̀ ní ọ̀hún òun náà ní ẹ̀ẹ́ni tọkọ wa sọ sọ sọ sọ tó bá fẹ́ jagbára rẹ̀ kó káàkiri méjì ààrẹ ti wọn lóòtú tó wà láti ń dálẹ̀ ní kíni ó ń pọ̀ ó lè wà ọmọ ẹgbẹ́ máa fẹ́ alùpùpù ìyẹn pé tíra parafán ẹ̀ ń sàwà ẹgbẹ́ ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kìíní náà ló lọ. ó wà ní ìlú tó gbóhùn bẹ́ẹ̀ tó lọ náà ló tó gbóhùn ó wà lọ́ba ìgbà mi nígbà wo ó ní pé ní ọkọ̀ tí ìyàwó yẹn wù mọ́ ṣé kò mú mú ẹwà rẹ̀ gbélé ẹgbẹ́ kọ̀ ọ́nù ìgbóla ọlọ́mọ ọkọ̀ tẹ̀ lọ́pọ̀túnìtì ìbò lè fẹ́ ẹlòmí kò wẹ́ kò bí nìkan jẹ́jẹ́ ọlọ́dún kò fẹ́ kọ̀ ṣùgbọ́n tó bá tó kọ́ náà ìyẹn la ní méjì lóde ìlú àtàwà tó ṣe ìbùkáàpù ẹ̀ tó wà lábẹ́ rẹ̀ àdúgbò ó ṣe ìtìláṣẹ̀ kó máa ṣùgbọ́n nígbà tí wọ́n abẹ́ di fẹ́gbẹ́ ní ìfẹ́ fi ṣẹ̀ṣẹ̀ tó ti kù láìpẹ́ àǹtẹ̀tẹ̀ ẹ̀kọ́ àmàjù kò ní kíni ìṣèmọ́ àìfẹ́ fẹ́rẹ̀ ẹ̀rọ alẹ́kùnrin máa tẹ̀ náà gbogbo oyún ọgbà ìgbà torí pé òun kò ní ìfẹ́ tí ẹ kó ṣe fún lẹ́tọ̀ọ́ fún mẹ́sàn sọ ọ̀nà márùn-ún náà ò ní tọ̀lá kò lè gbà wá náà àbúrò bẹ́ẹ̀

ara ọjà ó ní ìjà tí ó wà ìjà ìdí ó ti pọ̀ jù ẹgbẹ́ yóò dára dára mọ́ lọ ayé àtàmà àkọ́kọ́ ìgbìnlẹ̀ ńlá òkú láì ní sàáàtì ìgbọ́n jẹ́ ara hàn ìgbọ́n jẹ́ ara alọ́sọ̀lá ẹ́ tígbà tí ń ṣe àìsàn ọ̀nà náà ẹ̀wà ní ọ̀rọ̀ ọ̀tọ̀ látọ̀rí ọwọ́ ọkọ̀ ní ọmọ ń wá ìbéèrè yóò gbé ìpè tẹ́lẹ̀ mi wọ́n ẹgbẹ́ ìyàwó náà nílò wọ́n àti kọ́ra wọn náà tọ́láàtì tọ́láàtì táwọn ọwọ́ ọkọ̀ ní ọmọ ń wá ṣùgbọ́n pé láti tí ti tọ́láàtì pé ní gómìnà ní ọmọ wọn ọ̀nà mẹ́ta tí tọ́láàtì máa ń pà wáyé mi tọkọ̀ bá ní ọyá hmm? kíyàwó máa lọ pẹ̀láwọn òfin tó dé pé ọba ní ọ̀dá ní kí mọ́ lọ ìlànà ní kúrú òkè méjì láwọn ọ̀lọ́ bẹ̀rẹ̀ ó yẹ ẹ̀túká ìlànà ní fásitì lábẹ̀rẹ̀ yẹn túwà sí èyàn fẹ́kọ́ ẹmọ́kùnrin ọ̀sẹ̀ kan ọlọ́sọ àjọba ti kọ yóò á ní ìdílé kí wọ́n rí kúlùkúlù báwo ojú ẹsẹ̀ fásitì ní gómìnà ní ọgbọ́dọ̀ dá lẹ́sẹ̀. Ogbọ́dọ̀ òwúrọ̀ dalẹ́ àfọ́nà méjèèjì náà ní ọjọ́ kan yóò lóbi bá gba Islam tọkùnrin bá ní pé ní orí oríkọrin rẹ̀ orí aláwọ̀jọ́jọ́ ìṣègùn àti ní wọ́n kẹ́kọ́ sí kó bèèrè tó gbólù fún automatically ọlọ́ni wà lára sẹ́ńtẹ́ orí mùsùlùmí ká àtà lórí wà lára sẹ́ńtẹ́ orí mùsùlùmí yòmí ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ títí ìgbàgbọ́. wàlá amátó yòmí náà tó káyọ̀ èlò ìṣeré káàkiri wà láwọn àjàmá ẹni tó jẹ́ ẹni mùsùlùmí tó dàbí ẹlẹ́bọ lọ. kódà ẹlẹ́bọ yẹn tó máa jọ yín lójú tó lówó tó tó wúlò ẹ̀. bákan náà wàlá fún kí ó lè lòṣèré kí ẹ má fọmọ fẹ́lẹ́ bọ ilé ìwà fún àkọlé ẹ̀ ẹ̀ má fún ọkùnrin ọlọ́run hátà ìlú nínú títí wọ́n fi gbàgbọ́ wàlá abúlọ́mù nínú káyẹ̀lẹ̀ ló ṣe tí wàlá tààjábà ẹni tó jẹ́ mọ̀rẹ̀ ní ó dá fáàtẹ̀lẹ̀ tó pọ̀ sí ara ó dà gẹ́gẹ́ ẹlẹ́bọ̀ yẹn ó jẹ́ pọ̀ níyẹn títí tí ẹ máa jọ ẹlú sọ inú fẹ́ tí bá ti wà lábẹ́ wọn bẹ́ẹ̀ fásitì ló jẹ gbogbo ẹsẹ̀ náà kò wá tó kúbìnrin máa wá béèrè fún ẹ̀kọ́ ní ẹni tí máa lọ obìnrin ní máa ń béèrè fún lẹ́yìn ìjà ẹ̀rẹ́ ẹnu tó lè rí béèrè pẹ̀lẹ́ ẹnu ìtẹ́sípé yóò bá ní bí wọn lọ́jọ́ mọ̀ sí nítorí bá ní òkú mẹ́tẹ̀ẹ́ níwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò mọ̀ sí lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ máa kó ti fún yí ó mọ́ tẹ́ ẹgbẹ́ sí kí ní tọ́jọ́ lé rẹ̀ ọ̀la ó sọ pé kóhùn tó ra àwọn ojú máa fún ọ pé tọ́ bá sí annabi wa Muhammad sallallahu alaihi wa sallam sun so ne da kafa da abin da an annabi ne ayyukan bara'a sun yi kaje yi kaje sa'ala ta zaujaha talaqa bi ghairi man ba'si tí wọ́n ń tọwọ́ kọ òun pé kó tó wá sọ fún ọkọ rẹ̀ pé kọ́mí fàhàrọ́mù alẹ́ ìhà rọ́ṣẹ́ tó jẹ́nà jẹ́mọ́ àrọ́mù alẹ́ ìhà ìwọ ní kúrò bẹ́ẹ̀ tó kú wà torí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn sísá wa ìjọba ìjọba ẹ̀ máa fi ẹ̀dá ní báwọn kan yín lọ́rọ̀ ìdíkọ́lẹ́nu àdúgbò ṣe sí àwọn tó lẹ́mìnà máa ń ṣe yẹn torí pé òfin tó di àwa yìí káwa tó bá ń kọ́ yé àwọn òfẹ́ lò ó àbí àwọn tó rò pé ẹ̀ nọ́mbà tó wá wúyàn kó kẹ̀sẹ̀ bó ti fẹ́ lẹ̀ ìgbà míì tó yẹ bá lọ sí ọ̀rọ̀ ọ̀la àdúgbò sí ta ayé máa ń dìrẹ́sì e. irú ẹ̀ làwọn ẹ̀kẹ́sẹ̀ tó máa ń tẹ̀yìn ẹ̀kọ́ ń gbà kábẹ́rù ọlọ́run bákan náà ọ̀rọ̀ ọ̀rọ̀ láti mẹ́jà ní bára ṣe nígbà tó kò ní ní lọ́lọ́ kí ní máa sọ láà tó wọ́n lóbi gbó kèrè kèrè àdéhùn tí wà tó ń lọ tó fẹ́ àwọn àbá àwọn àbí ìgbàgbó wọlé rẹ̀ fẹ́ mi gbàgbó ó ní kìláàfọ́ àní ní kíni ẹ láàrin ṣùgbọ́n ní máa nù máa nù fún àbá ẹni tàlátọ́ jíkò hún rẹ̀ jíkò àwọn kẹ́lẹ́gbà kan àtọ́ bá tí wọ́n tẹ̀ tí wọ́n tẹ̀ ní wẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́run àyíwá tó bá tọ́ bá jíkò hún rẹ̀ jíkò wà láti hún rẹ̀ jíkò tó bá bá lọ sí kéré rẹ̀ jíkò tó tó wẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀gbọ́n tó bá lọ sí ń dáwà dání tó bá lọ sí wọ́n tí wọ́n tẹ̀ tó bá lọ sí àníkára ìgbéyàwó ìyẹn ní òfin dáká máa ń tẹ ìyàwó ìyàwó wa ìyàwó kẹta ẹni tí ẹ bá bọ ọmọ alágbá dánwó ẹrù kọ́ni fún ọmọ ọmọ ẹlọ́gbá ní pé gbáwùjà ti sá lọ sí ṣe ẹ káwọn fọ ọmọ rẹ sílé kọmọ pé ìyàwó rẹ à ń ta yẹn o àwọn táwọn ẹni wàá ká máa wá àtàmì ìgbọmọ ṣeré ẹni bẹ́ẹ̀ ni bóyá ọmọdé tó lọ́jọ́ ọdún méje tó mẹ́jọ àwọn abàdé ní ìyàwó wa ìyàwó èyí mélòó sáré omi fún ẹ àti ìlú ìjọba ìyàrá ìlú ìṣeré lọ́gbà bọ́mọ ìṣeré wà nǹkan ní ìgbà ṣeré mẹ́pẹ̀ ní ìyàwó rẹ̀ mú. bákan náà àtọ̀lá àtọ̀lá ìkọrẹ́ ká nínú ìkọrẹ́. síyàwó kó wá máa bá bá tàbí ẹgbẹ́ àkóńtì ṣe tí mo lọ́jọ́ ta ìlú mọ̀ bí kéré yìí síyàwó bá ti kà fún tó rà ẹni tó yẹ pé nígbà tọrọ di bẹ́ẹ̀ tẹ́ máa ń fa mara lọ pé o mí nìyẹn àwọn òbí ìyẹn tí wọ́n mú kà ọ́ ní ìdí ẹ̀dẹ́ kò yóò rẹ̀ tó yẹ kí ìran bá dílé dílé ní òun múnú méjèèjì sí láti kẹjọ wájú wa wọ́n ní ìlú ní ẹ̀ àtọ́wà tó lọ́wọ́ mílíọ̀nù pẹ̀lú ní ẹ̀ ìgbà tó báyìí ó ti gbà tí mo sọ èmi lè fi báyìí wọ́n ti ń jà lọ́wọ́ nígbà òní. ṣé òun pẹ̀ wọ́n wà lórí èmi ṣeré ẹlẹ́rìí ọ̀hún jẹ́ ṣe mi wọ́n ti fẹ́ àtúrẹ́ àmọ́ kọlù àbínú kọ́lá ẹ̀jẹ̀ tó bá fún ẹ lọ́wọ́ olùdó àlọ́ ní sáwàdà ó sì kọ́lá ẹ̀jẹ̀ ní sáwàdà ní pé ṣé ìbára yóò lè kó nẹ́sí fúnra mi náà lè ṣe ní ìgbà tí ìfẹ́ àwọn ọ̀gbẹ́ ìbára lórí tó bá sí ìfẹ́ mọ́tò pọ̀ sí àwọn ìbá nǹkan mi tọ́tọ́ wá olúwọ́lọ́ ọmọ pàmẹ́ tó lè lè gbé kọ́ ìlú ìlú ẹgbẹ́ ìlú ọmọ ti lọ́pọ̀ kẹta ìyẹn ọjà bákan náà lọ́wọ́ àwọn bí àwọn bá ń ṣe é dà lọ́wọ́ méyìí ń fọ́ ní àtúnlápọ̀ òjìrí tó ti lè gbá padà wọ́n wá lọ gbá padà nínú ìyàwó ń lù wá lọ bá ṣe rí táwọn máa bá ṣe àbíkẹ́ yẹn máa fi ìṣẹ̀lẹ̀ ọlọ́run ìfàwádà ìyẹn náà ti ṣe láyé lógún nígbà tó lọ máa pé ilẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ bá ilẹ̀ ìjọba fún nàìjíríà kúlú àwọn lérè ní àpapọ̀ láti ní àjò ní ẹ̀bá ní fún àwọn orí ẹ̀ká pọ̀ fọ̀rọ̀ mẹ́pàá ọlọ́ni tó láàrẹ̀lá wà àyà ti ní ọ̀rọ̀ tó lé ní tún tẹ̀sà fún lẹ́bàá táwọn ẹ̀rọ ayé ìpínlẹ̀ ìbàlá nǹkan tó wà ní iṣẹ́ òfin ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ àtòfin àtòfin ẹ̀sùn náà lẹ́bìlẹ́ kọ́ni kàfá fún bàtà ìgbà yìí ọlọ́run ní ẹ máa ń lọ́mọ bẹ̀rẹ̀ ẹ̀ wá wọ́n tó ti ń lọ ètò sọ èdè kìkìrì lẹ́yìn ìgbàgbọ́ ìyẹn àwọn àbáàbí máa ń ka kókó ìgbà àtẹ̀wá ìkókó àlùmọ́kùnrin ní ìpínlẹ̀ mẹ́ta pé nínú kókó tó lè yẹ kó fẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ ìjẹ́lẹ̀. tó ilé ìgbà ilé òkúrò wà ní àjọ lẹ́rù kó tí yọ̀yàn kó lẹ́sẹ̀ tí ò dá lóun náà ọ̀rọ̀ ẹ̀ka tọ́láàkì àìfi ṣeré àbí ọ̀rọ̀ papọ̀yàwó lẹ̀ àìfi ṣeré. Bákanáà, dídàpé rẹ̀ tó tẹ́lú ló bá dára pé ó lè rọ́nà lọ sí àwọn ìyàmọ́ lóòrùn. Tọ́jú tó bá lọ padà kẹ́tẹ́ pé tó gbà lérò ìgbéyàwó rẹ̀ lọ lọ wáyé ìjẹ̀mí fún àbájọ ẹ̀rẹ́ tó wà nínú ẹ̀ tẹ́gbẹ́ ti ta ni ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tààlà ọba tó ní. tó ká gé sí òfin ọlọ́ọ̀bá tó láyà wà fún táwà fẹ́ fún ra nìka ipa tó máa lọ gbé àgbẹ̀ká tó. tí ilé ó bá jẹ́ kó tún wà káàrin ọ̀nà tó tọ́.

ìdá àwọn oríṣi ìjọba ọ̀nà tó lè gbà ní ìdá oríṣiríṣi. ọlọ́run kan náà tálá ó sọ oríṣiríṣi ọ̀nà tí obìnrin gbà sí ìdá fún wa. Fàlá ìrìn ní ẹsẹ̀ ìmọ̀lẹ́yìn ní ìta ìpàdé pàtó fa ìdá tó ń ná. Fàlá pàtó àṣùkò. Ẹni tí ò bá ti ṣe àìdọ̀ wọn ló fi dáadáa yóò lò sí mẹ́ta ní ilẹ̀ níjà. Bákan náà wọ̀wọ̀ láti Rahman, ẹni tó lóyún sínú ayàbá Hamlahun, sọ́bá ti kọ ìgbà tí yé èdè wọ̀nyẹ́ ní ilẹ̀ níjà. Sọ́bá kọ̀ tó bá bí wọ́n jọ́ kẹta, òdìkó lábẹ́ ọkùnrin ẹni tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ wó lo háìdọ̀ mẹ́ta ẹni gbogbo ẹ̀dẹ́ làwọn tó lóṣù mẹ́ta ìlú ẹ̀kọ́ lóṣù mẹ́ta ẹni tí ṣe háìdọ̀ mẹ́ta torí pé háìdọ̀ mẹ́ta ní lóbìnrin mi èdè máa ń sọ ní oṣù kàdé tí máa ń yege ní oṣù máa wá ọlá pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ máa ń tóbi láti wọ́n pe ní nǹkan oṣù torí pé àìpé yẹn sísá ní kíní ìwé ń dàrú mọ́ lọ́wọ́ ní lẹ́yìn lẹ́yìn ìdíje tó bá tó rí i pé tó sáà sẹ́yìn ọjọ́ tó náà bá lọ́wọ́ pé ẹ̀rọ kọ́mọ ẹgbẹ́ oṣù ó lè yẹ lẹ́fẹ́ àìsàn lẹ́ẹ̀fẹ́ ẹ̀fà láàrin kí láàrin oṣù méjì bọ̀tọ̀ ọjà pé inú wá ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ jẹ́ oṣù lẹ́gbẹ̀ẹ́ ní nǹkan oṣù ó lè mọ́tò sí o àìsí ẹni tó yí lọ́wọ́ tẹ́lẹ̀ nígbà tí òtúnṣù ò bá kàkọ́ àìsàn mọ́tò bí àjẹkẹ́ ní ṣe ṣùgbọ́n ẹni tí ń ṣe àìsàn lọ́wọ́ sàlá àtàkùrú ẹni tí ọkọ rẹ̀ fẹ́ fi ṣe àìdọ̀ lọ́wọ́ ẹ̀ẹ́mẹ́ta àìdọ̀ mẹ́ta ló fi ṣe ló fi ṣe ìdá. àtọ̀kọ́ wá ń ṣe ìdá lọ́wọ́ yẹn fẹ́ pé kíkọ́ àkọ́kọ́ ni bóyá kan náà ni ó ní inú rẹ̀ ní ló ní òun padà àbíyàwó ló rẹ̀ ní àbọ̀dá ayé ẹ̀ àtọ̀bẹ̀rẹ̀ tó bá ní pàdé àńtò ní àtọ̀láàpù àrọ́jì ìyẹ́ tó tọ̀láàpù àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì àńtò ní kiri àtọ̀láàpù àrọ́jì lẹ́yìn lópin ìgbà tí ó bá ti ṣe àìdọ̀ lọ́wọ́ àti ìdí ẹ̀dà lọ́wọ́ ó lè bá padà. ìpínkejì ní àtọ̀láàpù àlùbáàbì àtọ̀láàpù àlùbáàbì ìyẹn tó wá bí bí eléwà tó tọ́nà méjì ó yẹ pé yẹn ti kọyàwó rẹ̀ nígbà tó kọ́ yẹn kò wá pé padà títí tí àìdọ̀gbọ̀tọ̀ tí ìdàgbọ̀tọ̀ náà fún àná pé ó bímọ ní bẹ́ẹ̀ tó lóyún ní tó ìbímọ ìjà padà nígbà tó kọ́ lákọ̀ọ́kọ́ àbẹ́lẹ̀ kejì àbí tí tó fi ṣe àìdọ̀ lẹ́ẹ̀mẹ́ta àbí tó fi oṣù mẹ́ta lẹ́ni tó ṣe àìdọ̀ kò gbá padà nígbà tó ti sẹ́yìn ó ti fi àtọ̀lárúkẹ́ ní àlùbáyé ló ti àtàtẹ̀ra kò lè gbá padà. ìlànà ní bàìlú ọ̀dà tó sọ̀rọ̀ ó sì kéré nítorí tó fi kéré ni pé tó bá fẹ́ gbà padà báwọn yóò ṣe kéré yóò ti á dìbò náà tó fi kíkọ̀ tó kọ́ lè ti yẹ̀kan àbí ẹ̀mejì lọ ṣùgbọ́n kò fún àparí ẹ̀ sí obìnrin kàkà ẹlẹ́ẹ̀kejì omi àbàìrónàbí àlùkòbọ̀rọ̀ èyí tó jẹ́ òòyà tó lágbára jẹ oníkẹ́yà kò lè lẹ́kẹ̀ẹ́ta ní kọlá kọ̀kọ́ ń parí ẹlẹ́ẹ̀kẹta ó ṣe ìdá kò ṣe ìdá lábẹ́rẹ̀ lábẹ́rẹ̀ kòkòrò ó ní àti ah, ọ̀fẹ́ kó dé lábẹ́ ìrìn àlejò náà á ní mọ àǹfààní tó kéde ìdá lábẹ́ ọ̀pọ̀ lè gbégbé lásìkò yẹn ọ̀pọ̀ lè ronú ìwàdà. bàbá mi kẹ́ mi bá iná àbá máa ń fà pépé òkùnkùn lówó nílé àyíkò ẹgbọ́dọ̀ àtọ̀lápọ̀ ọ̀sánìfẹ̀ ìsáàkù bí màálù bí ọ̀sẹ̀ sí ìsìtàn òjòkó tí ó bá lọ bá bá lọ fi ẹ̀sìn pé iná wọn mẹ́ni ọmọ ìyá rẹ̀ rẹ̀ sí ni àti ó jáde ẹni ẹgbẹ́ kò ní parí mẹ́ni. tẹ̀sírí ìsìtàn ẹni ẹgbọ́ rẹ̀ sí òní onílọ́kọ̀ gbà ọlọ́wọ́ pẹ̀lú lápọ̀ tó bẹ̀rẹ̀ wọ́n lọ fi ṣe ẹlòmí ìrẹ́ òfin jẹjẹrẹ òbẹ́ ẹ̀ẹ́dẹ̀ ọ̀la ọmọ ni ọlọ́dẹ pàdé bó sọ pé ọlọ́dẹ pàdé yára bẹ́yà èsù lẹ́wọ̀ èsù báwo èsù tó kébí gbogbo ọ̀rọ̀ ní ẹ̀sán fẹ́ bí ìsáàdì lọ́nà sọ irú yẹn ti ẹ̀ èèyàn ò lè fẹ́ ọmọ tí di èsì ọkọ̀ mi ìlànà ìpè ní bẹ̀yìn lọ́nà tún àlẹ́ kó wọ̀rọ̀ èèyàn lè fẹ́ ọ̀rọ̀ tí tí èdè kí ti fi ọ̀pọ̀ àti àtọ̀lá ọ̀nà mẹ́rin alókò sí jẹmọ́ ọ̀nà méjì àkọ́kọ́ àtọ̀lá ẹ́ àrọ́jì ohun tí ilẹ̀ ṣe gbẹ̀rẹ̀ àwọn èèyàn padà àwọn èèyàn padà àkọ́kọ́ àbí ẹ̀kejì nígbà tó ń ṣe ẹ̀ẹ́dà lọ́wọ́ yẹn nígbà tó tó parẹ́ ẹ̀ẹ́dà ẹlẹ́ẹ̀kejì ó ní àtọ̀lá kò bá èèyàn wọ́n wá pín sí méjì a ní ìgbà ìlú náà sì sọ̀rọ̀ ọ̀yẹ́ tó fẹ́ ìyàwó rẹ̀ bí a ti kọ́ àkọ́kọ́ náà fẹ́lẹ̀ kejì kò wá gbà padà títí tí olùṣẹ́ ìta irú yẹn ló bá fẹ́ fẹ́ àwọn yẹn padà tó lè ṣe tó bá tó ṣáájú mú ní tuntun òye tán. bẹ̀rẹ̀ ìlú náà tó kúkúrọ́ ń kẹ̀ olùṣẹ́ fẹ́ ìyàwó rẹ̀ lẹ́ta tó ti pé tẹ́wárẹ́lẹ̀ kẹta yìí bí náà ń jẹra orí ọlọ́ọ̀ tẹ́lẹ̀ sí èyí sára rí láàrin owó ọ̀sìnkú. Láti búrọ̀ àti ọ̀sọ̀ fún wọn bá ti pé oníṣẹ́ mẹ́ta. Nàfà mi kó gbẹ́mí ẹ̀fọ́nù èyí lẹ́nu ẹ̀ ń gẹ́gẹ́ bí ti ewu ilé mẹ́ta fún àpẹẹrẹ wa. Mo ti gbọ́ àwọn fámìlì méjì torí bẹ́ẹ̀ tó ń yaba àwọn ọmọ wọn. Báyìí yẹn sọ fún ọmọbìnrin pé ìwọ lọ́mọ kódà nígbà tó rẹ mọ́ padà sí ẹ̀ ìwọ lọ́mọ ẹ̀ mẹ́ta tó ń bá káàkiri kí kánkán kúrò sọ́rọ̀ ara rẹ̀ kó tó di lẹ́nu yóò awárí tó yẹ pé láwọn bọ́dà sí títà náà ni tí bọ́dà rẹ̀ dàrú pé irọ́ kò tí ìpẹ́sẹ́ kò tí ìpẹ́sẹ́ títà ló ti pé àwọn ọ̀rọ̀ tó ti kọ́ ìdá sí nígbà tó á torí sí ọwọ́ tó kọ déètì nígbà yìí ọ̀dẹ̀ ní ábẹ́sì tó ń bọ̀ dáa rẹ̀ kékeré ní wọ́n bá rẹ̀ kúrò ní ọ̀pẹ́ tó sọ déètì pé ìjọba ti báyìí ó ní ìkẹ́ sojú ohun tó lọ́mọ ẹjú kódà ìyẹn ó ní kó mọ́ bọ̀ àbẹ́ ẹ̀mí títí tí ló sọ pẹ́tẹ́lẹ̀ rí ìwọ́n ti báyìí àbúrò rẹ̀ ti mo fi ní sáfíríkà ní mo tẹ̀sí títí kọ pé ní kọ ẹ̀ lọ́rọ̀ rẹ̀ tó gbà padà ní àyí tó wá sọ pé tèmi tí ì parí parí yóò nàmbà wà ó ní kò gbé ta àgbẹ̀kà lọ́dọ̀ bàbá àtọ́nà ìrọ̀ dáadáa ní wá kí ni ìbọn ti tún lé tí bàbá mi rárá kò gbé bẹ́ẹ̀ títà tó pé lọ́pọ̀ yẹ kó ní ẹ̀sìn ó yẹ kó dàbí ní pé káàmì yóò àwọn ẹ̀tàkùnrin ara ẹni abẹ́ lórí àwọn àfà àgbà onímọ̀ tó sáàtì gbogbo ìfàlù lágbàjá lágbàjá lágbàjá á ń tẹ́ bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lá máa mú bẹ́ẹ̀ ní tuntun torí pé òun ló ń pè jáde ọ̀pọ̀ ní ìfẹ́ ìyàwó wọ́n ní bọ̀ sí àlàyé bíi

kódà wọ́n ní bí ìyàwó gbélẹ̀ ó gbà á. Búrà tó láti ní sọ̀rọ̀ yìí wọ́n sọ pé ó ní tó kọjá gbogbo àwọn búrà fẹ́ wà lérí àyẹ̀rí lórí irú ni pé wọ́n wá sọ láàrin akẹ́ ẹ̀ fún ọ̀làgbẹ́já ó kẹ̀dẹ̀ mú kẹ̀dẹ̀ kọlọ ṣeré ní orí ẹ̀mí wá sí ó ti ń gbọ́ ìwọ̀n ká. Ó pé kí wọ́n dé lọ́dún tó gbà ó ló bí ìlú fún wọn Àwọn táwọn làwọn ọ̀gbọ́n tó ń gbọ́ yé bẹ́ẹ̀ ni. Sọ ẹnu ní ìgbà tí ń ṣe ó mílíẹ̀ nígbà tí ti kékeré dé ló wà láti wà á máa wọ́gbẹ́ sí ìdẹ́ẹ̀dá sí àwọn kan nǹkan ẹlẹ́mẹ́ta ìyẹn lọ́gbọ́n fún bá lọ́gbọ́n tó bẹ́ẹ̀ kọ́ ẹni tó wá tẹ̀lé tí ọ̀rọ̀ lọ́gbà ẹ tí lágbẹ́jẹ́ ẹ̀yẹ wá kọ́ lọ́gbẹ́ kó dàgbọ́ gbọ́dá à ẹ̀yẹ rí rẹ̀ kò lè dá nítorí pé torí pé bóyá ọgbọ́n ni ẹnì kẹfẹ́ lóṣù méjì bóyá ó bèèrè bó ti gbà nígbà bá ń ṣẹlẹ̀ àárín ìgbà tí wàá tẹ́sà kò ṣe mọ́. àwọn méjì máa fẹ́ káwọn àbá ẹ̀sẹ̀ náà máa mọ́ padà ọdún lójú. nígbà tí wọ́n bá ń tọ́jú pé kó lápẹ́jà tẹ́lẹ̀ ti fún wọn. mẹ́ta ìtọ́jú pé nínú ẹ̀sìn ìmọ̀ sí kó wọ́n dùn wá. tó a ní kí wọ́n láti fi báyìí sáà kí wọ́n láti fi kí ni. mo rò pé bóyá ń dàbí alẹ́ ẹ̀sìn tí lọ́pẹ́ kí ni ìtumọ̀ ẹ̀sìn tó mẹ́lẹ̀ gbẹ̀yẹ̀ sáà bá ń jà

ó gbà tí èyí òru tọ́lọ́pọ̀ tó ti wà. Náà bákan náà, wọ́n ní ìgbà mí ń bẹ léyìn ọkọ ìyàwó tí ò ti wọlé. Ẹ lọ sákìlì. Ẹ lọ sákìlì náà nìyẹn kàn délé pẹ̀lú wípé bínú. Àbúlọ̀ ọba náà pé bínú. Ìnáwó ọ̀gbọ́n.

gbogbo máa rí rẹ̀ nígbà lójú ayélujára ẹ̀hẹ́n lórí ọdún sí òkú ọdún mọ́ta rẹ̀ ọlọ́run ti gbé ìfẹ́ ìgbà tí fọwọ́ kan sàmáyà fún àlejò ní ìrìn ìgbà tí bàbá dúró ha àwọn ọdún onílé ìgbà irú obìnrin rẹ̀ ní ẹ̀sẹ̀ ákíkù tó bá lóun kọ̀ onílé ìgbà kankan tó bá ní sàlágbọ́jà mọ̀ tó ń ṣe ákíkù kan ta níbo ló sákìkù jẹ́ ta ẹ̀ nìyẹn ti kọ́ ọ̀ wọ́n á ní ṣe ìdá onífẹ́ ilé pọ́ yẹn gbogbo wọn irú gbogbo yẹn wọ́n ní wọ́n náà fà yà pa nàbí ìgbẹ́ ẹ̀fọ́ kẹ̀kẹ́ ara àti ìlera ara tó bá ti máa ń mú áyúwà tó bá ti jọ wà papọ̀. ẹ̀fẹ́ ìpìlẹ̀ ni pé obìnrin tí ètẹ̀lẹ́ tí ètẹ̀ eléwọ̀ ẹ̀yẹ̀ ẹ̀gbọ́n jọ wà papọ̀. àìsèǹtẹ̀ jọ papọ̀ ọtí gbà kó ti di ìyàwó rẹ̀ kódà pé ẹ̀rọ mọ̀ ọ́ ìgbókùn àbá wọ́n á sáà tó wá lọ ní ilé ní ìjẹ́ ìgbà kalẹ̀ ní pé tó dé láti yẹ̀kùn kódà wọ́n kọ́ ọ̀pọ̀ òwúrọ̀ owó gbé sí owó gbé ní bá jáde síta àbáta pé yóò gba àkọ́kọ́ yóò gba máa rẹ̀ pé ẹ̀rí ìdí ẹ̀ tó lẹ́yìn náà ní ló ṣe ẹja àti ẹ̀rọ ìjọba àpapọ̀ mo fi máa bá mi lò nítorí pé ìjọba àpapọ̀ ni pé bá ti gbìyàwó ìrìn ilé iná ìsọ̀bẹ̀rẹ̀ sí àtúntàkì náà ó ní ẹni tí ń kọ̀ láti ṣeré ń kọ́ bá máa tàà bá ní ká àlìmọ́ òfin kò dáa nínú àlìmọ́ gidi wọn wàṣẹ́ ọlọ́ àtàlá àti yàtọ̀ àwọn àfáà tó gbà kó ṣẹlẹ̀ tí àwọn àwọn ọmọ ẹ̀yọ́ ọgbà àbí èmi ti ń kà á bóyá ọtí ti rélẹ̀ kejì rẹ̀ mo ti kà á bọ̀ nìkan mílẹ̀ ní ìdẹ́dẹ́ bá àbúté bá lọ sí rélẹ̀ kẹta báyìí báyìí báyìí ó ṣe kí ni mo lọ lọ. pé o máa ń dá ìlàfọ àrẹ náà fa òtẹ̀mọ́ ìjọ màmá ìlàfọ báyìí kọ́kọ́ wà á mú sáàlì kan sí àwọn olórí ẹgbẹ́ ti ìlànà ìsábà wò lú ẹ̀sìn ìjọba àbẹ̀lẹ̀ máa ń dá sọ́rọ̀ ní ìdíjọba ní ẹba mu ìyẹlẹ mọta tíra ní ìjọba ní ìṣẹpẹ náà pọ lórí òfin mo gba àwọn ìṣẹ̀dá mọ náà yàtọ̀ ṣe ìṣẹ̀lẹ̀ àwọn ìṣọlú wọn máa ní wà fí pọ lórí sùdánì tí mo dábàá bá pépé ní ti sùdánì múre o bóyá ìṣèjọba àbí yẹn lò pé torí pé ẹnẹ ìjìbá ní ẹnẹ bá ní ìdájọ fi ẹkúra ẹ lọkọọtù ìyàwó ní aláwọ tí mi sàwọn àgbógbà púpọ̀ mi ọkọ ní ìkọ mú sàwọn dání sílẹ̀ bá mú pé àwọn sáàdì ẹ̀sọ́ pé kọ́ bá fi sàwọn àpọ̀ ẹni ó pọ̀ ẹ náà nìyẹn o àbí ọkọ ìyàwó náà nìyẹn pọ̀tọ́lá ẹgbẹ́ ní àwùjọ àwọn ayé ní kálukú ẹgbẹ́ bí òṣìṣẹ́ mi ọ̀ká bẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run alátẹ̀lẹ́bí tó àyà láì lọ́sùwà ẹgbẹ́ mú òfin ọlọ́run péré àìsòfin ọlọ́run àìsìṣeré ìyàwó tí mo ti kọ́ láti lọ ọ̀gá. Ẹni àìbọ̀ kan kọ́ ìyàwó, olùkọ́ wọn ní ká sọ ní. Ètò wà nínú ọdún àti ìtọ́jà àìsí ọ̀gá kọ́ ìyàwó. Náà, ọ̀dà kò ṣàkọ̀rọ̀ ọ̀nà kọ́ ẹni tó ti mú sí yóò tí ò mọ́ ti ṣe. Ṣé ìtọ́yàwó rẹ̀ a máa kàkú àbí àdínkàkú? wọ́n ní sọ̀rọ̀sọ̀ láti sàkọ̀rọ̀ láyàpá ní àmúlò láti ẹni ẹni yẹ kò ní làákàyè àti kàkà. orúkọ máa ti ń sọ kàní kàní náà mo àhájá àkọlá ní abúlé ìyẹn ní bọ́ọ̀lù bá mi ẹni kọ́ máa fọ́ àwọn ọmọ mo tẹ́ wọn apá àti máa lórí ẹgbẹ́ nípa ti náà wò àkùbà àti kí ni ẹ̀jẹ̀ ní àdúgbò lọ́wọ́ tó lọ́wọ́ nígbà tí àwọn akọ̀ lábẹ́ tọkún fẹ́mi tọkún lọ́gbọ́n tí yóò rẹ́bà tó àti pẹ̀yàwó mẹ́rin ọ̀ ní gẹ́gẹ́ tó jíkú tí mọ́. Ẹgbẹ́ ló kíkọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà àti pé àní ta ṣùgbọ́n tó wà ní lọ́lá. Ẹ̀pẹ́ ní kò fi ẹ̀mí ó di àkókò tí fábì. Wọ́n dẹ̀ olóògùn ní ìpínlẹ̀ ti tààzí nìkan. Tààzí ìjọ́ pé lẹ́ẹ̀kọ́ ti àwọn ọkọ̀ ọkọ̀ ọ̀sọ̀ tó bá mú tí òjì sáàbù kọ́ sí kíni. Kọ́ jẹgbà tẹ́lẹ̀ ọdún wọn kò fi ọ náà ṣeré ẹgbà ayé tí ó ti lè yìí bẹ́ẹ̀ ẹ̀dẹ́ bí lálà fọ́ títí fún ọ̀rọ̀ ìyàwó rẹ̀ sí ìsọpọ̀ òṣè kí ni ó ń kọ̀ wọ́n ti jáwọ́ bẹ́ẹ̀ hàt ọ̀tà àbẹ́yẹ méjèèjì ń pàdé ní ara rẹ̀ tó wá nílé wọn lọ bí ẹ̀rí kálukú wọn tó wọn sọ pàtàkì yóò pa àdúgbò kan tọ́lá pẹ̀lú bí bínú kọ́ eléèdúwà lè fi lè jọ àyùbáta bá sunkún àmọ́ ẹ̀rí rẹ̀ wọ̀lá ẹ̀ lọ parí ìjà tó ń gbà lórí ẹ parí ìjà tó èyí tẹ́ parí ìjọ́ ìgbà olùkọ́ lé fún ìkókè yàtọ̀ àti àdéhùn ìṣẹ̀lẹ̀ pé táwọn èyí ò fẹ́ta wà gan ọmọ ìlú ìjọ náà báyìí ìjà tó bá lọ fẹ́ta wọn nígbà tí mo dúró kọ́ ọkọ tó sọ àmọ́ àwọn òfin kí n ṣàkùn yẹn ló ń gbàtà kàrí tí wọ́n tọ́ láti fún ọ̀ṣà ìyàwó tó lẹ sílẹ̀ ẹ̀sìn ìgbókò tí ẹ̀ sí mọ́ ọkọ̀ tó lọ́kọ̀ kò ní ọ̀rọ̀ ẹgbẹ́ ìwọ̀n ẹgbẹ́ sí ilé ìdíbà ìtòlù ọ̀rọ̀ yóò gbé tó lòwò ṣe mọ́ tó ní onílẹ̀ tí ó ọkọ̀ lọ́wọ́ mọ́ lọ àtẹ́sí láti ilé ìdí ọ̀rọ̀ ìta fún apá yìí yóò tó yọ ń gbé lọ jẹ́mọ́ ń jà o gbogbo kẹ́yìn mọ́ lọ èmi náà ṣe mọ́ ẹgbẹ́ ẹ̀mọ́bẹ̀ wọn ẹmọ́ torí pé epo ìtì wọn lọ lẹ́sẹ̀ ọ̀ọ́ pa òfin kẹ́lẹ̀ òfin náà wájú ọ̀pọ̀ pa wájú ọ̀rọ̀ ìfẹ́ lórí àmúgbóná tóbi àtọmọ̀ bu ọpẹ́ epo òjijì epo òdáni ọ̀dọ̀ onílẹ̀ ní bá lọ ó tẹ̀ tíṣú ọ̀pọ̀lẹ̀ ìwọ́n náà lọ ìyẹn léwu o tí bá ń ṣe ilẹ̀ torí pé sáré láwùjọ ni sáyé ọmọ ìdẹ̀rọ ara ti sáfẹ́ àpamẹ́jọ olóògbé ọ̀tọ̀ ẹ̀sìn làwọn ṣe o ìbínú ìbínú ìbínú ọ̀yà àìlọ́nùsọ̀yẹ wọ́n fún ní ìbínú wéwèrè ọ̀lẹ̀ tí wèrè bá ní ìyàwó òǹkọ̀ ẹ̀dá sí àwọn ẹ̀jẹ̀ ẹ̀kọ́ àníwọ̀n tó ti kọ́ ìgbà ìgbà tó bá bínú bí lẹ́wùn pé máa bá sọ pé ní ìyàwó rẹ̀ kò ní ẹ̀kọ́ tó ti sì bínú bí àti ìwé nínú ó ti yàwó èrè kò fẹ́ sí ṣe sọ mọ́ torí pé àfá mẹ́gbà pé tí bíi bá wà nọ́mà tí ò sí pọ̀jù ìyẹn mọ́ tí ń ṣe wù tó bá lọ kọ́yàwó kama káyé. Nígbà tí yẹn bínú, ṣe pé ní bóyá ti fi yẹ ọkọ̀ mọ́lẹ̀, ìyàwó ọ̀nà lé mi, bàbá rẹ̀ tó wá jọba, bàbá mi bá sọ ọ́ sí, tó lọ fún bàbá rẹ̀ tó bá ẹgbẹ́ yẹn mọ́ dínkọ àmà àkàtìyẹ tó pé ìdínú nọ́mà ní àìsọ́kọ̀ ní ìbínú kúsí mélòó kúsí méjì ìbínú kan ìyẹn ti àwèrè ẹ̀ ti kàyà fún wèrè tí a bá rẹ̀ gẹ́wọ̀n àwọn ìṣòro ní ẹmọ́ bá sọ̀rọ̀ oṣù à ilé yóò fẹ́ sí ìṣèlú táàdì ọ̀fẹ́ tó wà nọ́mà ní pípìlẹ̀ ká bẹ̀rù ọlọ́ pákẹ́nẹ̀ sọ lápùnù tó sọ̀rọ̀ ẹni tá a fọ́ọ̀sì pé kókó ìyàwó rẹ̀ ẹ̀rù sọ̀rọ̀ ìgbà bọ́ọ̀sì ìkọyàwó tiẹ̀ kò ṣẹlẹ̀ orúkọ ọlọ́run ọ̀sán wa tààlà ní lórí ọ̀rọ̀ ìmọ̀ nìkan ọlọ́dún ńlá máa ń tó kéré yá ọ̀kọ́ níbo ìtumọ̀ nínú ìdìmọ̀ ẹgbẹ́ bá fọ́ láti sọ̀rọ̀ kúkúrú tí máa ní tó wà lọ́kàn rẹ̀ lédè kejì ẹgbẹ́ ìgbésí lè jọrọ̀ tọ̀lá àbúrò di ayé ìtọ́kalẹ̀ pa àmọ́rùn-ún ìyá sí náà kẹ̀kẹ́ nípa ìyá rẹ̀ sùnmọ́ yá ń pa bàbá rẹ̀ yá sí wọ́n abẹ́ kò ní wọ́n ní àtúntò lóhùn ìṣẹ̀lá nínú ìlú wọ́n akọ̀bẹ́ ẹ̀bọ̀ kẹ́lẹ́mọ̀ kúkú wọ́n á jù yẹ olùdókọ́ báyìí ó lọ sọ fún báyìí ìgbé ha àbẹ́bí mo ti sọ báyìí mo ti sọ báyìí. àbẹ́bí ní sábà tó ń mú ẹ tẹ́sí ewé ẹ̀ tó sọ àbẹ́bí kọ́kọ́ béèrè pé ṣé ọkàn yóò sáà kéjì tó ń gbàgbọ́ àìsàn fọ́ọ̀tì ẹ̀ ànábì wọn sọ pé àmọ́rù hábá múlẹ̀ ìmọ̀ ilẹ̀ àmàṣáṣì àmọ́rù tẹ́wò láti orí ẹ̀ dé èkánà ẹ̀sẹ̀ ìmọ̀ nílùkún gbogbo ààrẹ lọ́lọ́wọ́ àti báyà pé ilẹ̀ àmàṣáṣì ha ọ̀pọ̀ ìlú inú ìmọ̀ ẹ̀dọ́ bá pọ̀ sí kẹ̀kẹ́ ṣùgbọ́n fọ́ọ̀sì fọ́ọ̀sì ó lẹ́kọ̀ọ́ àwọn àbá àkọ́kọ́ àti ẹlùmíkà yìí ní ápọ́ọ̀tì mi tó lẹ́kọ̀ọ́ ìbọn mi gbẹ́gbẹ́ ní ápọ́ọ̀tì ẹni pé àwọn ti pààyàn èèyàn ní ti tọ́jú ní ẹ̀sìn títọ́ láàpọ̀ alẹ́lọ ní kí ẹ̀sọ́ kẹ́lẹ́ òkú burúkú ẹ̀bí gbọ́dọ̀ aláwọ̀ tó fẹ́ pààyàn ọ̀tọ̀ ọ̀lọ́ wọn ló yá bí èèyàn kọ̀ ọmọ alágbájá tó bá pa ápa ẹ̀ ìgbẹ́ ní kó lọ náà ọ̀ ní pààyàn o ètò láti ẹ̀ bẹ́yẹn pààyàn tó wá dé níbi ó o ẹni àdúgbò yẹn ẹ̀yà pẹ̀lú ní máa ń tẹ̀yà mú ẹ̀yà bàǹkẹ́dì kẹjẹ́ èèyàn bá jẹ́ àbí ìgbàtọ̀ bá bá jẹ́ pẹ́ wọ́n fi wọlé oní ìfúwà pẹ̀lú àbálágá ẹ̀kú ìlú tó lápá yìí àlàáfíà ẹ̀ ìdílé wa ó sí ẹ̀ ìlú ògbówó ìlú wọ́n ní ọ̀dídẹ́ ní ọgbọ́n tó lọ́tọ́ ní ìlànà nùkìríà pàtàkì mùsùlùmí ilé mẹ́fẹ́ ẹ̀jẹ̀ ọ̀lẹ́jẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò tó lè lóde àwọn ẹgbẹ́ ìṣẹ́ mi ọwọ́ abẹ́jẹ̀ tó ń sọ hápò àdàbí ẹ̀yọ̀rọ̀dọ̀ ilé ti hálàtà sàkàrà tó bá bá nǹkan ní nǹkan jẹ́ àbí ẹ̀tọ́ ní gẹ̀gẹ̀rẹ́ ní kọ́kọ́ láti fi yọra àti ọ̀dà pẹ̀lú ní pé ẹni wọ́n tó láti fi ní ìfọ̀yàwó ìṣẹ̀lẹ̀ àmẹ́já gbé àlàyé abúmọ̀ àrùn ẹni tí ọmọ tí ó rọrùn fọ́yàwó kílẹ̀ ẹ̀sì ẹ́ lákàrí ẹ̀dẹ̀ ayọ̀ àbú ẹni tó bínú kọ́ ìdúrà àti títí sálábí wéyẹ wèrè ẹgbẹ́ tí ń ṣe ra rẹ̀ gan léṣe ọ̀fẹ́ lórí òbí lórí mọ̀tí àìlé ṣe àgbẹ̀rẹ̀ sọ ilé ilé ìgbìmọ̀ jẹ́ ṣe mọ́ tó bá ń bínú nọ́mà torí pé ọ̀lá òní lọ́pọ̀lọpọ̀ ọgbà ìbínú ní máa ń bá dé ìyẹn mọ́ ìjànẹ́ẹ̀tì tó bá bínú nọ́mà ọmọ tí ń ṣe àtàyẹ̀ náà tọ́lá fún ẹni tó fọkànkọ̀yàwó àbúrò tó wá sọ fún ìyàwó rẹ̀ pé ọ́ ti láti sùn mẹ́ta ń sọ àìdọ̀ rẹ̀ mi ọ́ ti pé mo ti kà òtítọ́ wá sí pé àìdọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta dé báyìí ọwọ́ àwọn ẹlọ ìjọ lè ápà ní ààrẹ òṣèlé wọ ọkàn wọn lórí ní ojú sọ ẹ ìyẹn bọ̀bọ̀ fẹ́yàwó padà ní ẹ̀mí dání dání ẹ̀rẹ́ ẹ̀dá sí omi náà mákẹ́lẹ́ anìkàlẹ̀ gbólóhùn láti fi kọ̀yàwó tọ́lákùlù gáàrí ẹni tó wá sí ìjẹ fún ẹgbẹ́láyè ti fẹ́ ti wà ẹnìkan lọ ló sọ̀rọ̀ rò kó ó dé ní ẹmọ̀ àyẹ̀ ń jápa ní ló bá jápa ìyálágbẹ́já òun àmú ẹlé ó bá dọ̀wọ̀n ní gbogbo bá rọgbọ mọ́ kò sì fẹ́ ti yú yẹn lẹ̀ àwọn ah, òṣìṣẹ́ fọmọ tààràkà ẹni tó tó tẹ̀ fẹ́ lọ́dún méjì mẹ́tẹ̀ bímọ kan ó sì ní òfẹ́ fi ọ̀dà wọn ìyìnbó lẹ́yìn tẹ̀yẹ́ kan kó alẹ́rú ní ẹ̀ ń kó alẹ́rú

torí pé ẹni tó kọ́ ìyẹn bò láti mọ̀ kó wù. Sẹ́yìn bá mú nọ́mbà rẹ̀ tó bá lọ ṣe kí ní ohun rẹ̀ kọ́ ìfẹ́ wa lábẹ́ ìfọ́ wa. A lè gbọ́ òun yẹn jáde ní o, àìbẹ̀ kọ́ ẹ lè gbọ́ òun yẹn jáde. Mo ti ní pín ìyàrá pé ìrọ̀lá kò lè dá ètò wa yìí. Bákan náà, àtọ̀lá kò lè kí náà bàa ṣé ẹ̀kọ́ lẹ́fà tó kọ́ lọ́wọ́ náà ní àbó sẹ́ńdẹ̀ lónìí ti ìfẹ́sì mẹ́sẹ̀jì ó ti wá sí ó ti wá sí fún ìyàwó rẹ̀ tọ́lọ ní àjọ so anti tọ́ọ̀lù anti tọ́ọ̀lù ṣé àtàkù àǹfààní bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́jẹ̀ pé pé a mọ̀ pé ìwúrúkọ tẹ́lẹ̀ mọ́tàlá yìí fún àwọn àlàyé nínú ìmọ̀gẹ́gẹ́ àrùkà ń kékeré tọ́lápù ní ákàrà nǹkan ẹni tí ò lè sọ ojú lórí ló lè kàyàwó báyìí ẹ̀sẹ̀ kan fi ibi ọ̀rọ̀ ojú sọ̀rọ̀ ẹ̀ka ìpè ìyàwó rẹ̀ ní ọjọ́ àbájẹ́ ọ̀nà wọn bó ti ìyàwó òmìnir rẹ̀ lórí ojú ẹ̀kọ́ ìyàwó ẹ̀ ọ̀là ájúmọ̀ ní kàlám àmì tí ò lè sọ̀rọ̀ wọ́n ní ìṣára ìṣára يقع الطلاق صفة إشارة إشارة لنا يبقى ما له ولا بسوا جلون رسمي عجيب في أوقات نوم ويا ẹlò ọgbà ẹgbẹ́ méjì òdì wà látọ́gbé èdè òdì lọ́sì galábọ̀ àtọ́wò torí tó bá ti báyìí pé ẹ̀bá ń parọ́ kó mú ní kó mú ẹ lọ ní ṣẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́gbọ́n yóò jẹ́ ká lóde ọkàn tán àlùmíìlù pé sọ̀lá tó ti bẹ̀rẹ̀ bìlì bàbá ẹ̀yà kọ́ bìlì wàkàlà gbàgbélé bìyàn lọ́kọ́ láti bí ẹ́jẹ́ǹtì àdìwàkílù pé ẹbá ọmọ ọmọ ẹ̀mí tí ń gbọ́dọ̀ yìí lọ́kọ́ bẹ́ẹ̀ láti lè wàkílù níbi ọ̀rọ̀ tọ́lá máa ń sọ fún pé mo kọ́ àwọn ẹ̀yàn ìyẹn náà ó lè wáyé náà wọ́n ní ẹni tó bá ti sọ láti tó gbàgbé ó gbàgbé bí kéèyàn ń múra pé èyẹ ti múra pé á ah, tọba ti ṣe báyìí àbí ti bá ṣe báyìí máa pẹ̀ ó wá gbàgbé ṣe ẹlẹ́tí pé atọ́bẹ̀rẹ̀ pé pọ́sùlù gbọdọ̀ wọ́n gbọ́n mọ́mọ́ ni a bá ọmọ ọlọ́gbẹ́ ìdílé sọ láàpù àbáwò ilé tí sọ báyìí báyìí a ní àgbà tó kọ̀ pẹ̀lú torí pé ọlọ́run ẹ̀rọ bá náà láti àfihàn iná iná àbàkàtà àlè ọlọ́run dákú mọ́ṣù rí wa nígbà bá gbà pé a ti ní sèkì wọ́n nígbà báyà yìí sọ̀kalà lẹ́bi lọ́nà nípa àlè gbogbo bẹ́ẹ̀. àníbi náà ní ìnà lọ àtàgbà wọn bá dé àlùmọ́tì ọlọ́dún làwọn tó máa jọ ní àlùkátọ́kù nígbà bá fi wọ́n ṣe é ṣe wọ́n ní ìyá níta àtìgbà méje wà mọ̀ tó fi rí wú àlè àti tí wọ́n fọ́ọ̀sì wá ṣe. náà mo tẹ́ máa kọ́ àtàwọn akọ́lẹ̀ kan. onífẹ́ ní àtọ̀lá sọ̀rọ̀ jẹ̀yìn àbí àtọ̀láti mọ̀rọ̀tán ìtọ́lọ̀tọ́ ni àtọ̀láti mọ̀rọ̀tán ni ìtọ́láti oye rọ̀jì àtìsáàtì màárù pé yẹ pé ìgbéyàwó ìdájá lórí bébì yẹn áwọ̀tẹ̀sẹ̀rẹ̀ ní ìsáàlì tó bá ti rẹ̀ kẹta ìyẹn pé inú ọkọ̀ ọmọ lórí méjì ẹ̀ tó bá ti kẹta bí báyìí tẹ̀sẹ̀rẹ̀ ìyẹn tó jẹ́ kí títí ìbílẹ̀ ló rẹ̀ gbéga. àwọn àyè tẹ́ ẹ bá Hmm? kí ni ó tẹ̀lé sínú bí ọkọ̀ pé èwo lẹ́mẹ́ta ẹ̀mẹ́ta ìdí ẹgbẹ́ jù antitọ́lì antitọ́lì antitọ́lì tó gbálẹ̀ yọ lórí tó mọ̀ pé ọ́pẹ̀ àrákaná àbọ̀ bẹ̀bí ó ti tó gbogbo ẹlẹ́mẹ́ta lẹ́ẹ̀kẹ́lẹ́ tó lọ rẹ̀ abákúndé yàtọ̀ láàrin antitọ́lì antitọ́lì antitọ́lì àbí àti tọ́lípù sàlàtà kò pé tọ́lípù ilé mẹ́ta lórí tọ́lípù sàlàtà nínú káàkiri tó sàlàyé ọ̀yọ́ wọ́n sẹ́là táwọn ibi ìjọ àtúgbàgbé tẹ́ ká gbogbo ara kan tí obìnrin àti tọ́lípù àbí àti tọ́lípù kò fi sáńdẹ̀ lábẹ́ sàlàyé fún wa àti tọ́lípù àti àti tọ́lípù ẹ̀yà bá wa ẹ̀kọ́ obìnrin rẹ̀ ń tẹ̀lé lẹ́nu tẹ̀lé ìlàpò àbí ọ̀ṣàlá àmàlú dada ẹgbẹ́ yà òṣìṣẹ́ ẹgbẹ́ ọ̀jì ní ìlàjẹ́ ẹ̀rẹ́ àti tọ́lì kò tọ́lì àtìkò tó ní pé àwọn òkèkè wà bẹ́ẹ̀ pé obìnrin nìkan ní mọ́ ẹ dá ṣe àdínà máa ń ṣe fún òdíjìkó ní ta láti bí ẹ̀sìn mo ní رأيت آه، رأيت المرأة الحائلة كيف تبين؟ مروا بني مروا بني كتبين كنداني سوري دوري بتاعتي حاجة بقولين المنشي أقول لك رأيت رجل الحائلة والرجل رأيت رجل مرأة الحائلة نفع tí ilẹ̀ ìdíkà àti pẹ̀lú òun nìkan ní ìwọ̀n jáde ìkọ̀ fún gẹ́gẹ́ ní ẹ̀dá ìgbé àti mọ́dákùnrin háàkì bọ̀ ní háàkì bọ̀ ọkùnrin ẹgbẹ́ àìtọ́ gẹ́gẹ́ tẹ̀rọ ìdẹ̀ láti náà tọ́rọ ẹlúwẹ́ ti kọ̀ láti gbé ẹgbẹ́ ní àwọn ìkọ́ni kọ́ọ̀tì lọ́yìnkọ̀ lọ́yìnkù lẹ́nu. a ń sọ ìyapa pé ẹni tó bá sọ lè mẹ́ta bó láti sọ rẹ̀ ìtólẹ́kẹ̀ lọ́rọ̀ lẹ́nu pé ẹyọ ọkùnrin làátà fún ẹni tó ti wà látàrí ànábì. Nígbà tó dáyé lónìí, nígbà tó di antitolic, antitolic, antitolic, ah, ó ti kọ́lẹ̀ lọ́pàá, ilé ìlú ti kọ́lẹ̀ bá. A ní mọ́ ìròyìn ní tọ́lọ fún ẹ ní opportunity, ẹ á rẹ́pọ̀ lójú ọwọ́, ìkàlùkọ́ àpàyàwó ẹ̀yìn rẹ̀ ta, lápò ní lọ. Ìwọ tó bá lọ pàyàwó ẹ̀yìn rẹ̀ ta, ọdún méjì ní ó ti kọ́lẹ̀ ní ẹ̀rọ. Ó ti ṣe ó ti àtọ́lákọ́tù, ẹ́ àyùbá ẹ̀yìn pẹ̀lú náà tóbi ẹ̀hẹ́n àkọ́bọ̀rọ̀ ìyẹn náà fún ẹ̀kọ́ olórí mọ́ẹ̀nà tẹ́lẹ̀ láti fi jẹ̀yìn àti ẹ̀bá ń ṣe yorùbá mi ṣùgbọ́n ìdájọ́ yẹn kò ní pé ìpìlẹ̀ àmì tó wá sí apá láàrin pé tó dájú tó ní ti sàlátà tó ní bẹ̀rẹ̀ ọ̀fẹ́ tó sọ ó tẹ̀sọ́ kẹ́límọ̀ sàlátà ẹni kẹ́límọ̀ sàlátà ò gbé mẹ́ta ní ìbájá tó tọ́ ní bẹ̀rẹ̀ lónìí gbẹ̀yàwó ó tẹ̀sọ́ sàlátà sí ni kò sọ pé tọ́ ní kúlẹ̀ mẹ́ta ní ẹni fi lè yàtọ̀ láàrin tó ní àti tọ́ ثلاثة بيه كنفسي أنت طالب أنت طالب أنت طالب وهي لو كانوا يعني فاعتين يطلع ṣùgbọ́n ètò yìí kì náà ni pé ẹ̀yọ̀ ọ̀fẹ́lẹ́ yìí ni àáta. Nígbà tó ní àti tọ́ ní púpọ̀ tó lè gbà padà, òbí yóò ṣe ìdà díẹ̀. Láti tọ́ ní púpọ̀ dákẹ́rẹ́ àti láti tọ́ ní púpọ̀. Lẹ́yìn náà àìrí tó ń lọ pé rọ́ní àrẹ̀kọ́ gbà padà. Ṣùgbọ́n gbogbo ẹ̀ kọ́nà bá sọ́nà wà tààlà kò sí àmì ìtọ́sùn wa. bákan náà àtọ̀lá fún dàbí ìyẹn máa fi kọ́ ṣáàtì ìyẹn máa fi kọ́ ṣáàtì pé ọba ṣe ṣe báyìí máa kọ̀. wọ́n pè ní sọ àtọ̀látò ṣáàtì ìgbàmí àtọ̀látò mọ̀hánlá àti pọ́bìtì. Lẹ́bi tó mìíràn bá ti lọ sí orú nǹkan bẹ́ẹ̀ òbí kíkọ. Náà, mọ́sálà kan àti ẹ̀ka sí èsì. Ẹni tó ti mìíràn sí èkìtì ọ̀rọ̀ tó ti mìíràn sí èkìtì yìí tí ò ní pọ́sibú. Kí lásìkò tó káyàwó ló káyàwó lórí ọdún lọ lé kí ó pé ah fún mi lábẹ́lẹ́ áńtì tán tọ́wọ́ lé ìlú rẹ̀ tán pé ọjọ́ náà fẹ́ báńkì áńtì kù ìyàwó bá wọ́n lọ́wọ́ pé ah ẹ̀ mẹ́tẹ̀rẹ̀ tán ní ìyàmọ́ ẹ̀kọ́ kọ́ o torí pé kọ́sí ti ẹ̀kọ́ ṣe òṣèlú títì yìí tó ń bí lọ ní ọlọ́run fún wa agbègbè ẹni tó sọ nǹkan nǹkan ẹrù rẹ̀ nù lórí ìrìn ìrìn tí ò lẹ́dẹ̀ ọ̀nà ọ̀tẹ̀gán bẹ̀ tẹ́lẹ̀ tó wá pàápàá tó ti sùn ìgbà tí ó jẹ́ tí ó jí báyìí kò lè rà nǹkan mẹ́rin àbí kò sí ní tí ó jẹ́ ògbẹ́ǹgbẹ́ ebi ń bá kò sẹ́dẹ̀ ọ̀nà ọ̀tẹ̀gán níbẹ̀ àǹkúmí ti rìn lọ ó ti òkè tó mọ̀ sọ̀rọ̀ délé ìgbà tí àǹkúmí dé inú rẹ̀ dùn ọbẹ̀ kọ̀pẹ́ fọ́lọ́ anta abdi wa ana rabbuka ẹgbẹ́ tó lè rẹ̀ ní tèmi rí ẹni á ìwọ náà ìwé ẹrú mi èmi ló bá rẹ ànẹ́bí ni a kọ́ á ní ṣe jáde ní fara ìdùnnú yẹ pọ̀ ọ̀kú pèyẹ náà lè tìtọ́ gbà mí ó fẹ́ sọ sọ́lù kan ní antitrolic kẹ́yẹ́ pé ọ̀tọ̀ ní tí mo fẹ́ rí náà ẹ jẹ́ kí á àtọ̀jú èkó àwọn alékí wa lálẹ́ lórí náà lọ́dọ̀ wa náà ẹ̀rùn tí ìfàbí ẹ̀kọ́ lárúbá ẹ̀ náà lẹ́mọ̀ ń lò ìkẹ́ ní òbúrọ́sì wá tẹ́ ẹ̀kọ́ tó ń rí àbúkẹ̀gbà tó ń délé kéko ó fẹ́ fún orí ní ẹ̀ka ìní àkájà ẹ̀ jẹ́ lọ wọ́n sì dàpé láti kàwà sọ́jà pé mo rí mo rí ní ẹ̀ka àtìyàwó yín á ní orí ìgbà ọjọ́ pé ó bá ní ó fẹ́ fún mẹ́jẹ pé ó lẹ́sìn àwọn ẹ̀jọ́ wọn Ọjọ́ lè rí ìpùsọ̀jọ́ pàtàkì. Tẹ́rí bọ́rọ̀ tó lé ní. Bọ́rọ̀ tó gúnlẹ̀ ìyàwó ẹ̀jọ́ o. Fún èyẹ́ lè tàbí tó ń gbà ní kíyẹ̀ sí ọ̀rọ̀ ọ̀nà kan. Náà, tọ́lá fẹ́ fi rọ́jí à. Kí ọdẹ kò rọ́jà obìnrin padà. Láti òfin ṣe é gbà lọ́wọ́. Nítorí kò tí wọ́n fẹ́ gbà padà ìyẹn lè bọ̀ gbà padà pé o ti nú mi ti yọ báyìí wọ̀ ẹ mọ́ mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ni o pé tó bá fi kọ̀yàwó rẹ̀ ẹlòmíràn àwọn ah, fẹ́ kó mọ̀ dáadáa kó mọ̀ lára ó ti ṣe ó ti ṣe háìrò lórí ìdúgbò àtẹ́gbẹ́ ìjà ah, fẹ́ kó mọ̀ dáadáa ó ti ó ti láyé kó fẹ́ gbà padà kò tó fẹ́ kó kó kàlàyé àrùn ó ti ń gbogbo ọ̀pẹ́ háìrò báyẹ̀ dáadé sí o wá ní bóyá ní ṣe kó tó sí àìsàn wà nígbà padà ọba lọ bí sẹ́ ìyàwó alẹ́ ló èmi ti fẹ́ máa lọ mo ti rí àìsàn mi lébi ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ta wọ́n bá bẹ́gbẹ́ ọmọdé ọbẹ̀ ti jẹ̀yà obìnrin níyà àti jẹ́ níyà ó ti fẹ́ àìsàn mi ti dìde kọ́lá mẹ́fọ́ ṣe ìjẹ́ sí ẹ̀bá ti lọ wá ní sọ ẹlẹ́gbẹ̀ẹ́ta kó tó dé pé èyí tó ti láti ṣe ìjẹ̀wá àìsàn tó máa wá sí ìrìn ẹ̀fẹ́ ti ọ̀pẹ̀ jáwá ni ni ọba kọlù yẹ pé tọkọ sí ẹlẹ́ẹ̀kẹta o òsínú ẹ̀ bá ṣẹlẹ̀ kí n tètè àní tó wà láàrin ní ìgbàgbà ọ̀nà níbi ẹ̀rí ń gbóbi padà ló pé ìjọ ọ̀rọ̀ ìjọ ìyẹn ní káyọ̀ ìṣẹ́ lọ́wọ́ àti ìjọba fún un ìrẹ̀ tí òbí lẹ̀ fún wọn sọ pé ní ọgbà padà ló fún un ìsúnmọ́ ẹ̀ bá fẹ́ tó ló dúró tó bá gbọ́ pé ẹ̀jẹ̀ pé ní obìnrin yìí ti ẹ̀jẹ̀ tó ti fún un jẹ́mọ́ àtọkùnrin àtobìnrin akájọ́fin ọlọ́run ṣe ò káwọn máa gbà ọlọ́run èyàn náà kọ́ ìyàwó tí ṣe tí ṣe ń dà lára rẹ̀ tí ìṣe tó mọ̀ èyàn àgbàdo ní mújínìmù lẹ́yìn mújínìmù jẹ́ kákọ̀wà lóòtọ́ ìwà ìwà tí ò bá mú ní ọlọ́pọ̀ ṣáà ẹwà nílé parí káwọn sọ̀rọ̀ sọ̀ náà ó yẹ ká fi òkú lù náà ẹ ká fi òkú lù náà kúlúrù ni gómìnà ní béèrè pé kánà dáhùn ẹ̀yìn obìnrin tẹ́lá bí sí tẹ́ẹ̀tì ọkọ̀ yìí ó léwu gan ó léwu gan àlẹ́mi lórí ẹ̀kẹ́ tó wá ń béèrè kúlúrù ní gómìnà àdìjẹ́ náà ó léwu gan ọbẹ̀ rẹ̀ ọlọ́run pàápàá jùlọ ẹ̀sìn tí ìṣẹ̀tọ́ ní ká máa sọ ìgbà tí bá máa ń ní àbọ̀tò ìdá olóbìnrin tí wọ́n fi síbi ìgbàgbá yìí. mo rí ní ìgbà tí wọ́n bá ká mo ti àdé sí kẹ́kẹ́ sí mọ́. a ní kò kẹ́kẹ́ sí mọ́. wọ́n gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ tó bá sọ ní ipò ní dáhùn wàhálà gbogbo gbà gbogbo àtúnyẹ ẹjọ́ búra tí ó máa jẹ́ alágbàkejì ó tẹ̀lé ní ẹjọ́ mọ́tọ́lá ní ẹgbẹ́ ó jà lóńgbà ní ìyá àmìlì ẹ̀ ẹjọ́ bá ti bá ti lọ sí lẹ́gbẹ̀ẹ́ sáàtì ní lẹ́nu ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ bá ti lẹ́ jẹ́ bá lọ sí sáàtì but búra tó dúró léde lórí kò sí tó lè fẹ́ àlùkà ẹgbẹ́ tó ń dọ̀ ọ́ fún àfọ́n fábílì búra náà lè sọ pé fábí ẹ̀ ẹ̀ ti mọ̀ fún àìsí ìdíkọ́ ìdíkọ́ ìdíkọ́ ẹlòmíì tó fojú sọ pé ọ̀rẹ́ mi fẹ́ tí wàá fi tó dáa kò sẹ́ni tí ò ti ní faradà á ní wa mú mi orin kúlù ara wa orin kúlù yọ̀ǹda mi yọ̀ǹda mi yọ̀ǹda mi ẹlòmíì ti rò pé ọkùnrin bá wọn òun ò rẹ ọkùnrin ó jí àwọn ìdí tí mọ́ ń fa ń gbà ní ọ̀rọ̀ ìdílé ẹgbẹ́ o ní pé lọ́kùnrin bá fẹ́ fẹ́ yàwó mi ó lọ sí ilé ìgbìmọ̀ ọmọ ẹgbẹ́ ìṣẹ́ láti lò ní ìdí mọ́ lọ sọ lẹ́ni ẹ̀ mọ́ ẹ̀wọ́ ìjọba wà lọ jẹ́ lọ́jọ́ fẹ́ yàwó ẹ̀yàn ọ̀dà rẹ̀ ọ̀fẹ́ jẹ́ lọ́ba tí kí n bóbi lọ lóde ní ibi ẹ̀fẹ́ nọ́mbà bá yọ̀jẹ́ nígbà náà ní rí ọ̀ní ẹni tó rẹ̀ lábẹ́rẹ̀ ọlọ́run náà obìnrin náà lè obìnrin béèrè olú látara ìtaari lọ́dọ̀ ìyàwó àfáàdì tó bẹ̀rẹ̀ ìdílé ìta ẹgbẹ́ ìdílé lọ́dọ̀ rí arákùnrin yìí nínú àwọn àhábà tó yí adébẹ̀ fẹ́rẹ̀ wọ́n ẹni ìdílé tọrọtọrọ ní ìmọ̀rọ̀tọ̀rọ̀ ṣùgbọ́n kò fáìn kò fáìn ìyàwó ẹ̀wà bá dẹ̀bí ìsáàbìtì yìí kí iná mọ̀ ẹ̀fẹ́ lọ́rẹ̀ ó ní láwọn orí ìgbè ìgbà tó fọ́ bá dẹ̀ ìgbà ẹ̀ tó bẹ́ẹ̀ tètè tèrí sọ́nà lẹ́yìn ìgbàgbọ́ nípa ọkọ̀ omi àdébìtì gbọ́ yé tó mí wọ́n ní pèsè kẹ́sì rẹ̀ ló ní iṣu bí eléyìí rẹ̀ tó jẹ́ kọ́ báwa náà àtàwọn ọkùnrin àtàwọn obìnrin wà láyé nǹkan ìgbà sọ pé wọ́n lọ fẹ́ lọ wọ́n tẹ́yìn nípa ti pátọ́jù tẹ́lẹ̀ mẹ́lọ àlọ́ di ẹ̀wúrọ́ lọ́kùnrin lórí mo ti lórí tó ṣe lè pé ah lágbájá ìròyìn o bẹ̀rẹ̀ tẹ́kọ̀ọ́ wa ẹ̀sìn àwọn ẹ̀sìn ẹ̀yẹ́ ṣe ní ìbọn ti kú o ẹ̀ èéfì mọ́ láwọn nǹkan bí ti ṣẹlẹ̀ sí olóko ní gbogbo ẹ̀tọ́ ní oṣù òun gbóhùn ló ní pọ́blẹ́mù ó ń fẹ́ láti ṣàdúrà ṣàdúrà tí kò bẹ̀rẹ̀ ti ẹ̀rọ mẹ́rin yìí tí tó wọ́n tún máa ń padà máa ṣe wà òkè yìí kéde fóun tó wà láì tó fẹ̀rẹ̀ wa ru irọ́ ru irọ́ káàfi rí ọkùnrin yẹn lẹ́nu ibi ó jẹ́ bọ́ọ̀ fóun ló ní pọ́blẹ́mù nígbà tó ti dé bẹ́ẹ̀ nígbà tó ti ọkàn ìgbà ké lọ kódà kò sí bí àkíníkíní láàrin wọn bára mi ní gbèsè ní o ọlọ́ba nígbà àwọn ọ̀sán yá àníbi ti gbọ́ yé nínú ìlera lápá lówe yẹn àníbi ní pé ọ̀dà ọgbà oko rẹ̀ padà ọgbà oko rẹ̀ ní kíni ní sọ̀dá àti sọ́dọ̀ ọgbà oko rẹ̀ padà. oníbẹ̀ tẹ́lẹ̀ máa rí tó bí yóò lè lórí ẹ̀ ìbáàlì fi padà kí mú àti ọkọ̀lẹ́ fi padà kí mú tó àpáńdìbù olóòjà padà ó ti dá padà àmẹ́tìlẹ̀ ní ẹ̀tọ́ka tó kú léwu ní bí obìnrin bá bèèrè obìnrin máa ń bèèrè orísun ní o bí bàbá rẹ̀ kó lẹ́bi délé bàbá rẹ̀ ní wọn àkàbúdà ní wọn lóde òdìpó lọlé wọn lọ gbogbo ìyá ló ti lọ lẹ́nu yẹn obìnrin yẹn lọ bá wo ó dáa lẹ́nu tẹ́gbẹ́ ọmọ tó dé òkúta ikú rẹ̀ à torí tó bá lọ tóbi tẹ̀ wá nìkẹ́ tó bá lọ bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ yẹn ìgbìnà lọ ń ṣe o torí ẹ̀ tí ìṣubú yẹ kẹtù yí mo sọ pé ní ó fún mọ́ kéèyàn rẹ̀ bẹ̀ yé ni sọ láti dúdú ní bàwájì lọ kí kálukú sábà máa ń ṣe àwọn olóòdè tó sọ bọ́ sí sọ láti ó dẹ̀ sọ́dà jà àti amókùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yẹ ẹjẹ́ pẹ̀lẹ́kẹ́ yẹ jú ẹ̀ tó lè máa lọ lọ́kùn ẹ̀fẹ́ ọkùnrin tó bá tó lè sékì tó mọ̀ ẹlẹ́gẹ́ tó bá tẹ́yàwó ní àbí tí ó ti kọjá iye tó yẹ kó jẹ́ pẹ̀lẹ́kẹ́ yóò lẹ́nà ìgbẹ́gbẹ́ tó bá àkọyàwó rẹ̀ ní ọjà ní ṣùgbọ́n ti fẹ́yàwó tó bèèrè tó bá tó náà tí ó sọ tó kó ó lè gbé òun àtọkọ rẹ̀ pé kidnapper lọ́wọ́ kidnapper ìyàwó tó bá ní kúrò lẹ́nu fẹ́ sáà wọn làwọn fọwọ́ ti ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó lòun ti pọ̀ ọ́ wọ́n jà pé ẹnìkan yẹ kó lè tó ọdún mẹ́ta àwọn èyí ti fi ìdẹ́ka bí ìdẹ́gbẹ́ ìdẹ́gbẹ́ àgbẹ̀tì ìdẹ́gbẹ́ àgbẹ̀tì ìdẹ́gbẹ́ àgbẹ̀tì wà ní wọn nígbà tó wà lọ́lé wọn èyí Ẹgbẹ́ ẹ̀dá kọ́ bèèrè ní ẹgbẹ́ ní ọmọ àwọn ọdún mẹ́ta yẹ́kọ́ ti dàbí ẹgbẹ́ ọ̀nà lóyìnbó látọ́ lọ ní ìbòjá yóò ní yóò dèjà wáyé tó kú fẹ́ yàwó ní ìrẹ́lẹ̀ tó kò ní ìdí ẹ̀mọ́. Ó sọ fún òní ìdí ẹ̀mọ́. Adọ́kẹ́ yẹn lè sọ látòkèrè àbí. Ìhẹ́ bèèrè olú kó dẹ́ tó fi ìyọ̀nda fi. Bákan ẹni tí ọkọ̀ yẹn fi fẹ́ ìyàwó pé ìtú ìdá padà yẹn kéde èdè tó gba tó àti kéde ẹ̀kọ́. Àrà àpapọ̀ ẹ̀. Nígbà fẹ́ yàwó láyé twenty twenty naira. Tó fẹ́ lọ, ti lówó tó èdè yìí ara rẹ̀ lọ, ó lè ní ìfẹ́ yàwó mi. Ẹ ẹ̀rọ kó ní fẹ́ yóò lọ ìyẹn ló fowó lálá fẹ́, náà lọ, òun èdè mọ́ bẹ̀rẹ̀ tó olú lọ́nà tí ó sọmọ Islam ẹ̀rù tó pẹ́ ní náà bá ti gbàkó lè gbà jùlọ pàdé ìgbéyàwó láyé 1000 ní sọdá kí ó wá bẹ́ lọ́sí nígbà tó ọmọ ní ọmọ ní ó wà lẹ́yìn ọmọ ìdàgbà yìí ẹni ẹ̀nẹ̀ kí ó mọ̀ sọ ó sì nílò àti bẹ́yàwó kò níyàwó wọ́n sọ yẹ báyìí pẹ̀lú pẹ̀lẹ́ ó fi ara rẹ̀ náà fáà ní ìdúró lé lórí ọmọ tó bẹ̀rẹ̀ olúmù Ọlábẹ́ ọkùnrin náà máa rí níbi ìdájọ́ ìfẹ́ tó ké máa yọ̀ dára o, òtún ọjọ́ ẹ̀rọ pé ní ọwà tún mílíọ̀ wá. Bẹ́ẹ̀ni kẹfà kọ́ ní kúlù létí rẹ̀ ńlá ẹ̀dẹ́ ìwọ̀gẹ̀ lọ́kọ̀ọ́kọ́ dá lákẹ́. Bákan náà tó mẹ́rin bá tó kúlù olóde ìdá, ṣùgbọ́n ẹgbẹ́ kúlù lágbàá ìwọ ọkùnrin tó ní èmi ẹ̀fẹ́ fi dẹ́rù bá wọn fẹ́ mọ̀ pé gbogbo tí máa sọ lọ bá lọ dá lóòótọ́ ní náà sọ fún ní nǹkan ìjọ ẹ̀ ní ó kó lé ẹ̀fọ́ ní ààrẹ fún ìlàjọ tó gbé àgbà ọ̀tà tẹ̀lé ìjà òsì ìdàkẹ̀ alẹ́ ẹgbẹ́ ìlú alẹ́ tẹ̀ ẹ̀fọ́ múmẹ́ǹtì ló ti kó yà lẹ́yìn ìgbà àyà ah, alágbájá gbọ́dọ̀ ti rárí máa ó ní bẹ́ẹ̀ o ìrọkùnrin náà gbọ́dọ̀ ó gbọ́dọ̀ sí owó ẹ̀sẹ̀ làákà ìgbẹ́ tóbìnrin bá gbé nǹkan àìgbà bẹ́ẹ̀ o tẹ́ni tó bẹ̀rẹ̀ olùgbùsù tẹ́tù padà bẹ̀rẹ̀ àìdí tó bá dá lẹ́jọ́ ọjọ́ ìdímọ̀ fún ìkẹ́kẹ́ tẹ́lẹ̀ mọ́ tó wọ́n náà lọ fẹ́ bó ní ìsàgéjì ẹwájọ́ bí olù sákàlà àdára ìdí òpá gbogbo tó bá yẹ kó bínú tó tí ó yẹ ní rí fani ìmìnà rẹ̀ ti bá bínú ẹ̀yà mú tí mo fẹ́ wá ó ti kó ìyàwó ẹ̀ láti lọ wù ìdá tó ní ó ti ṣe ìdá tiẹ̀ kìí ṣe ìdá fi padà bọ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ tẹ̀ tó wáyé tẹ́gbọ́n tó ṣe ìdá àbí tó lòun ti lọ bẹ́ẹ̀ ló lè pa lọ sí ákì padà láti lọ láti lọ tó fẹ́ àìsọ pé kó lóun níye tó bá wọn fi náà lẹ kàkíyèsí gẹ́gẹ́ bí mùsùlùmí ẹwà nínú àwọn ẹ̀fẹ́lẹ́kẹ́tẹ̀ rẹ̀ gbà mí ní ma ń já sí ilé kò bá mo ní pé ọkùnrin àti obìnrin tó bá kátà oríṣi ìkan ní ìmọ̀ ẹ̀fẹ́lẹ́ alẹ́lẹ́ problem bí àdọ́ọ̀nà bó láti tọ́jú àwọn iṣu wa ní gbogbo ìbùlọ̀mú wà ìyẹn nínú àwọn iṣu tó máa ń tẹ̀yìn lè kára ẹ̀tọ́ láàpọ̀ àti kó tó lágbára fẹ́ ẹ̀fẹ́ ti ti dá ìgbà ní ìgbà àníkẹ́sì pé ìgbẹ́sì ẹ̀ láwọn ọlọ́pù ní sọ́jọ́ ìgbà náà wọ́n sọ́lọ́pù ìní ìgbẹ́sẹ̀ náà dájú ó pa mọ́ láti ní kò tó dá náà àwọn ọmọdé ayé àti bí àtọ́ ìlú ògùn òní ní títọ́ lè mẹ́hẹ obìnrin lè mọ mọ́tọ́ ó mọ́ lágbára àti ìtọ́mọ ọkùnrin tí ó tọ́mọ ó mọ́ lẹ́ni tó bá tọ́ tó bá lọ́dọ̀ ẹ̀ mo ní kèé gbogbo àjẹmọ́ rí bẹ́ẹ̀ bákan náà ọmọ ilé ìpìlẹ̀ ẹgbẹ́ kan lòbì kan lọ àti tó lọ́wọ́ akọ́ wọn tó bá lẹ́sẹ̀. àbí kéèyàn máa di oró sọmọ nínú tí ó bá tọrọ pẹ́ báyìí tí bá sàtúgbé ẹgbọ́dọ̀ ya lọ́mọ wà bàbá wọn ní oṣù rẹ̀ yìí tí àbáyé ṣe bí ìdè dúró lè rẹ̀ lẹ́nu ìwà àbáyé fún àbáyé jáde. àdúgbò jẹ́ pọ́tọ̀ bàbá lọ́mọ wà títí àyè ṣe tí òjò lè dúró lè bí ọkọ̀ náà nípínlẹ̀ tó àbá àti olófà ọmọ nínú ilé ilẹ̀ ìlú tí ó bá mọ́ àwọn ará wọn àgbé tọ́lọ̀ kọ́gbọ̀n ṣe wọn bá mo rí bàbá kan tí wọ́n ti bọ̀lẹ̀ fún ọmọ rẹ̀ ní pé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ lórí ìyá yìí nù ó gbà pé àwọn ọlọ́lọ́ ní kéré bàwọn rí bẹ́ẹ̀ yóò òṣèlú bàtà ni ó máa ń jẹun ṣùgbọ́n ìtura jẹun lórí ẹ̀ka kí àárín báyìí àárín báyìí àárín báyìí bọ̀tó yẹ́ tó bá ti yan ọ̀rọ̀ sọ láti náà lámọ̀ yẹn ọ̀rọ̀ àdọ́nà ń gbà mí ó tún máa ń sẹ́pẹ́rẹ́ àdọ́nà wà bí wàhálà àdúgbò bẹ́ẹ̀ ti rí àpò náà mú pé yẹ́ tó bá tó wá ṣe tó yẹ ká ṣe gbà mí kì í fẹ́ mo fẹ́ máa rọ́ máa mí ìyẹn ìdábẹ̀já káàkiri ìtòrítọ̀ náà wà àní rírú ẹ̀mọ́ àti àbánífẹ́yàwó mẹ́lòkù kọ́lọ́mọdé ó pọ̀ láwùjọ wa yẹn ọ̀rọ̀ tán láti torí pé ní pọ̀ kọ́lọ́mọdé ó pọ̀ láwùjọ wa. gbogbo àwọn àtúntàbí tó ajẹ́ kó múlò wà ní káàdà mẹ́rẹ̀ sí i. fáwọn pé tọ́tọ́ la tọ́ra wa á kún fẹ́ lómi ẹni tá a fẹ́ màláìka ọlọ́kùnrin ẹni tá a fẹ́ lómi ní ètè màláìka. àti ìsánú mọ̀ ọlọ́ba tó já wa forí jù ẹja forí jìra wa ẹ̀dá mọ̀tòrí tọ́lọ́ ká bí kíní ìṣe pé alẹ́ àlẹ́ kò lè wáyé mẹ́rin aláàbí fẹ́ ká bí kó tiẹ̀ mọ́ fẹ́ pé kí ẹ̀ tó máa gbọ́rọ̀ kọ̀ láti yóò máa fẹ́ tó tọ̀ láti fẹ́ fẹ́ fẹ́ fẹ́ dé pọ̀ jù ẹlòmí láàrin ọdún kan ẹlòmí láàrin ọdún méjì ìmọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́jì ni pé tọ́lọ̀ pàtẹ̀ wá kádàrà kó wáyé ẹ̀dàkùn ẹja lò lọ́nà ti Islam pẹ́ pé àásùnmúra wa níwọ̀ lọ́jọ́ pé jàlẹ̀ àmọ́ ọjọ́ pé pé ìwò níwọ̀ owó tó fún àbí ẹ́ àbí gẹ́gẹ́ ju ṣe ẹ̀rẹ́ bí ẹ̀bá ṣe lọ ní ẹ̀bá kọ́ra wọn sí bóòlù ọmọ ó láti wọn ṣe tó wọn ẹ̀gẹ́ ti sí ìwọ̀ wa tí wọ́n ní káìkóbi náà ni ó tẹ̀sọ́ tí wọ́n ní ló jẹ́ pé ní ìtọrẹ ẹni ló lè fa ìwọ̀ yìí tí wà lọ́rọ̀ kájọ torí tọ́lọ́ kọ́rọ̀ bá sùpánù wa bàbá ó sànù ara wa ọlọ́dún bá wà sọ mi hápí látọwà sọ mi sọ mi káàdì náà bá tó tọ́rọ̀ ẹ̀yin obìnrin mo tó bẹ́rọ̀ ilé ẹ̀kẹ́ sí ẹ máa ààrẹ bá ti máa gbàmọ̀nà ká máa ti bá ti máa gbàmọ̀nà tọ́tọ́ bá kún lé náà ẹ̀tọ́pọ̀ ọmọ náà lọ́gẹ̀ mọ̀ wẹ́ lọ́kẹ́ ni ó ti wà ní ọkọ̀ tí ẹ̀ ó ní ẹgbẹ́ tí irú mọ́ra ju ìkẹyẹ náà lọ àwọn ọkùnrin náà kọ́ ah, ìlú ìbà ẹgbẹ́rin ìyàwó jẹ́ ọ̀lẹ́gà ìyàwó ti wà lábẹ̀rẹ̀ ọtúnfẹ́ kẹtì wọ́n ti sọ̀rọ̀ ẹni ó díyàwó kẹfẹ́ ìbò lè bá ẹgbẹ́ ọbẹ̀ kó lè lọ ní ìyàwó tí bá jẹ́ ẹ̀ẹ́nà ti sùúrù lẹ́nu obìnrin òpin tán ìyẹn máa kọ́ wọn lẹ́ni ọjọ́ ká ìwé ìgbà ẹgbẹ́ tí ó wà máa gbọ́ yé pé fẹ́ẹ́kọ́ ọ̀nà ọdún lé gíní ọdún lé lọ ẹmọ́ jẹ́ afúnra hàn tí ó dá nítorí tọ́lọ́ tábà tí wà ti fúnra lórí nǹkan yìí bá a fara gbé níbi kalẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ilé ìdí súrátù jàmáíyà ẹ̀rí lápapọ̀ lọ́lọ́dọọdẹ náà wọ́n lè súnmọ́ ara wọn náà kátùmọ́ kálùmọ́ ìkọ́lé ìdí ara wa bábá gbé ìrọ̀pọ̀lẹ́ agbọ́dọ̀ wa ìjàmọ̀ àǹtẹ̀ lọ́rẹ̀ sí ń tọ́ èyí tó wà lẹ́jà bára lọ ọmọ ṣáyé kí wọ́n wà lẹ́ka máa kú bá wọn pé tó sọ̀rọ̀ jù nìyẹn tẹ́bá sọ́bá ìyàwó fẹ̀lẹ́ ìpẹ̀gbẹ́lẹ̀ ìṣẹ́lọ̀ sáàtù yẹn ọmọ fi lẹ́yìn àbú ni àìlẹ́ ẹ̀kọ́ dìtì tẹ́bá tó sọ fún ẹ̀mú ní ọkà àwọn sáàtù yẹn báwọn ń tẹ́ tọrọ à ń sọ wá ní ìsìn kó bá dàrú ẹlú kẹkẹ mọ lápẹ́ẹ́pẹ́ lápẹ́ẹ́pẹ́ ó lè tú ẹbí abadíjàpá ọ̀rọ̀ yìí kẹ́bí ìṣèlè kó lè bá ṣẹ́kù kọlọba sọlá wa sàlá kó sàlẹ̀ olùkọ́ fẹ́ wa ojú ìwà ìta fẹ́ kọlọba sọlá wa sàlẹ̀ àfọláyà tó dọ̀gbẹ̀dà sí yàrá ó kí àwọn ìṣáyé wà ní ẹ̀sìn tí wọ́n dàgbà rẹ̀ pẹ̀lú ìdáadáa àwọn láìpẹ́ yóò lọ ní ìyẹn ó bá nìyẹn jẹ́ apádù dáadáa àánú ọ̀sẹ̀ apádù dáadáa láti ìyẹn pé ìta apádù pé ó ìyẹn bọ̀ apádù yẹn lè mánà gíbùtọ̀ ní ìyẹn lè dára fún fẹ́rù ẹ̀ láàrín àwọn àbá ọmọ ìdájá rẹ̀ pẹ̀lú ìdáadáa gbogbo ìgbìyànjú gbogbo àwọn ẹ̀yà rẹ̀ bá dúró dáwà náà káàkó láti kalau táàdó fàánẹ́yà ya. kalau sùmánù àtàlá ọmọ sára ṣe ní sábàbí dada fún aláyé ìmọ̀jọ̀ gbẹ̀dà kíámù tuntun kí àwọn iṣẹ́ wa ní ẹ̀kẹ́ kalau tẹ́tí bá sọ̀rọ̀ síwájú tí ètò ìdí kọlùmọ̀ fún sájà àrí pẹ̀lú dada Thank you.